إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 afáwa làásàr ni mm-hmm. wọ́n fi tó mi létí pé níjòkó táwọn ní pẹ̀lú yín gbẹ̀yìn mm-hmm. àwọn ò mẹ́nu lọ síbi ọ̀rọ̀ àkídà rárá mm-hmm. pé aljinaya ni àwọn bá yín discuss so as not to uh, break our line àfi ń discuss ọ̀rọ̀ àkídà bọ̀ so that ibi tí mo ti hàn yẹ mo wá rántí pé nǹkan tá a jọ sọ gbẹ̀yìn torí ọ̀rọ̀ àkídà náà ni lẹ́yìn tá a discuss tohid oríṣi mẹ́tẹ̀ẹ̀ta tohid rububiya tohid lohiya tohid asma wa sifat àwa discuss àwọn ìpínlẹ̀tẹ̀ẹ̀ta shirk tó bá tohid wí a pín yẹn sí shirk rububiya ṣírkùl الألوهية، àti ṣírkùl asma wọ́sífà. nǹkan tá a fẹ́ máa bá lọ lẹ́yìn òun náà ni ìròyìn nípa ọlọ́run ọba subhanahu wa ta'ala báwọn ẹni ìṣáájú ṣe ròyìn ẹ̀ àtàlàyé tó ń bẹ lábẹ́ ìkọ̀ọ̀kan ẹni tó bá mú síra yìí lọ́wọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ ní page twenty six page thirty six ẹni bá nírú tíra tọ́ mi lọ́wọ́ tí ò bá ń ṣerú ẹ̀ mẹ́sìnù ìyẹn àkọlé máa jọra ṣùgbọ́n àlàyé tó ń bẹ lábẹ́ ẹ̀ ó lè yàtọ̀ sí tọwọ́ mi. afáwa ti kún lẹ́yìn tó sọ pàtàkì kánítọ̀ hìd ìgbọ́lọ́wọ́n ọba gbọ́lọ́kan ṣoṣo ìpín mẹ́tẹ̀ẹ̀ta ó wá ní wàlá ṣe à mẹ́sìlúhù ọlọ́run ọba táwa mùsùlùmí gbàgbọ́ tá à ń sìn yìí láṣẹ àmìtìlùhù kò sí nǹkan kan tó jọ ọ́ bẹ́ẹ̀ lòun náà ò jọ nǹkan kan àìjọ nǹkan kan nínú ìgbàgbọ́ àwọn sẹ́lẹ̀kù sọ́ọ̀lẹ̀ wọ́n ló túmọ̀ sí wípé tọ́lọ́run bá fi nǹkan kan ròyìn ara ẹ̀ a gbọ́dọ̀ ronú kan pé ohun tó fi ròyìn ara ẹ̀ yẹn o ó dà gẹ́gẹ́ bíi ti lágbájá àbí ti tàmọ̀dò nínú ẹ̀dá ẹ̀ orúkọ lásán ló pa nǹkan tóun fi ròyìn ara ẹ̀ àti ìtẹ̀dá bá ní orúkọ lásán ló pa wọ́n pọ̀ bí wọ́n ṣe rí ní pàápàá bíbẹ wọn kò sí nǹkan kan tí wọ́n fi jọra kọ́rọ̀ yìí lè yé wa. tá a bá wo ilé àti bàbà kárí pákó mọ́lẹ̀ ká fi ewé bò ó téèyàn bá ti ń gbénú ẹ̀ ilé ni tábàwo skyscraper tó jẹ́ bíi forty story building tó jẹ́ pé everything tó wà nínú ẹ̀ automatically ló ń ṣiṣẹ́ iná ló ń bá lò ilé náà ni ṣùgbọ́n ilé yàtọ̀ sílé nǹkan kan ló pa wọ́n pọ̀ wípé ilé ká fi àṣà kàn láti bàbà èèyàn ń forí pamọ́ sínú ẹ̀ tó jò àti òun má pa àwọn ni skyscraper náà èèyàn ń forí pamọ́ sínú yẹn náà ni ṣùgbọ́n èlé bí kíní kejì ṣe rí wọ́n yàtọ̀ síra wọn. wọ́n ní ń pa báyìí kíbikíbi tọ́lọ́hún bá ti ń ròyìn ara ẹ̀ tó bá ní wọ̀fúwọ̀sẹ̀ yóò yàn olùbẹ̀sí ẹ̀ pápẹ̀júwe òun lọ gba gbọ́rọ̀ gbọ́rọ̀ òun lọba ríran ríran a gbọdọ̀ ronú kan pé ó ní ìdí etí kó tó gbọ́rọ̀ àbó ní ìdí ẹyin jú kó tó rí nǹkan táwa bá rẹ́yin jú nínú òkùnkùn ẹyin jú tó wà ní òkùnkùn rí nǹkan kan àfi kí wọ́n tún tan ìmọ́lẹ̀ sí nǹkan tẹ́yin jú yìí fẹ́ wò kó tó lè rí ìríran tọ́lọ́wọ́n ọba yàtọ̀ síbẹ̀ nípa báyìí ní ṣókí ibikíbi tọ́lọ́run bá ti lo gbólóhùn kan tó fi ròyìn ara ẹ̀ tó wá fún àwa nítumọ̀ ìtumọ̀ tó fún wa yẹn aleykum salaam wa rahmatulahi kò gbọ́dọ̀ mú wa ronú kan ọlọ́run wípé ó ń láti jẹ́ pé bítẹ̀dá ẹ̀ ṣe rí náà ní tiẹ̀ náà rí tòun gbà tó ń ròyìn ara ẹ̀ tó ní láṣẹ tó ń ròyìn ọlọ́run táfà ròyìn ọlọ́run tó ní láṣẹ ẹ̀mí fìlà ó ní kò sí nǹkan kan tó jọ ọ́. kó mọ̀ wá dàbẹ̀ ni pé akílẹ̀ yóò tako ọ̀rọ̀ quran tọ́lọ́run sọ wípé òun náà a máa gbọ́rọ̀ òun a sì máa ríran ó sì tún júra rẹ̀ níbi kan ó ní yẹ́dùnláhí fọkà ìdíhìn ọwọ́ ọlọ́run ọba ó lékè ọwọ́ tiwọn tó bá ti lé tó bá ti ń gbọ́rọ̀ tó ń ríran tó lọ́wọ́ a lè sọ pé kò jọ nǹkan kan lọ́dọ̀ àwọn tọ́rọ̀ yìí ò yé ṣùgbọ́n pẹ̀lú bá a ṣe ń ṣàlàyé ẹ̀kún yín sì yìí a máa mọ̀ pé ó ń gbọ́ràn kò pọn dandan pé kó létí ó ń ríran kò pọn dandan pé kó lẹ́yìn jú bíi tiyín bẹ́ẹ̀ sì ni tó bá fi nǹkan kan ròyìn ara ẹ̀ a gbọ́dọ̀ máa ìmájì pé bákan ló ṣe rí gbogbo ń tá a bá ti lè ronú kàn wọ́n ní nǹkan yẹn kì í ṣọlọ́run ọba fọ́tòjú rẹ̀ sì àárò yẹn ọlọ́run a ló máa ń gbọ́ràn ó máa ń ríran ó lọ́wọ́ bá a ṣe sọ pé ó lọ́wọ́ àwọn kan nínú wa ti imagine pé ìka márùn-ún tá a bá fi lè imagine ìka márùn-ún ká mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ ni tọ́lọ́hún ṣe rí torí pé ìbájẹ́ pé bó o ṣe imagine yẹn lórí ni a jẹ́ pé ó ṣe é júwe wípé nǹkan báyìí ló jọ sọ àwọn àfáà gbogbo nǹkan tá a bá ti lè picture tá a bá ti lè imagine ká máa mọ̀ pé ọlọ́run ò lè rí bí nǹkan ẹ̀ ṣe rí. tó ti bẹ́ẹ̀ èyí tó fi ròyìn ara ẹ̀ náà ni a máa fi ròyìn ẹ̀ wípé òun láwọn nǹkan tóun bá lóun ní ṣùgbọ́n kò jọ ẹ̀dá kankan. eléyìí nìtumọ̀ pé láṣẹ à nípò òun kò sí nǹkan kan tó jọ ọ́. wọ́n láṣẹ àyòrò jíjòhò bẹ́ẹ̀ náà ni nǹkan kan ò ní lára láti ṣe. kí nìtumọ̀ pé. nǹkan kan ò ní lára láti ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó dá wa láláyé bùkátà pé kó yá agbára lágbára fi ṣagbára ńgbà tó fẹ́ dá wa ni kò sí nǹkan kan tẹ́dá wa gbélé ayé ṣe tí kì í ọba fún rẹ̀ ti mọ̀ pé á ṣẹlẹ̀ tí kì í sì ṣe pé ẹ̀dá ní ọlọ́run kó àwọn kan tí wọ́n jẹ́ nàfọ́ra àwọn ní dáadáa nìkan lọ́wọ́n bá gbàlérò pé kó máa ṣẹlẹ̀ wọ́n ní táburú bá ṣẹlẹ̀ òun ọlọ́wọ́n ọba bí ìgbà tá a bá ní ajẹnipa máa fara mọ́ ntẹ́mi ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ laburú ṣe ń ṣẹlẹ̀ nínú ìjọba ọlọ́run lọ́dọ̀ àwọn nàfọ́ra ṣùgbọ́n wàtá jẹ́ mùsùlùmí àwa ní rárá. kò sí nǹkan kan tọ́lọ́wọ́n bá fẹ́ ṣe láì jẹ́ kó ní kápá láti ṣe tó bá fẹ́ kí gbogbo ayé de mùsùlùmí kó má sí kẹfẹ́rí kò ní lára rárá rárá láti darí ẹ̀mí gbogbo wa síbi tọ̀hí ṣùgbọ́n ó wù ú nínú ṣíṣọlá ẹ̀ pé àwọn kan tí wọ́n bá lẹ́mìí àwọn fà mọ́ òun ẹ̀mí òun náà fà mọ́ wọn òun yọ̀ǹda tí wọ́n máa jẹ́ mùsùlùmí àwọn kan tẹ́mi wọn kọ tòun òun yọ̀ǹda tí wọ́n jẹ́ ni tí wọ́n bá fẹ́ jẹ́ tí wọ́n á fi wá bá wọn láì sì jẹ́ pé kò ní kápá láti sọ wọ́n di mùsùlùmí túláàsì. kó lè yé wa pé kì í ṣe tàì ní kápá àwọn mọ̀láìkà bọ́lọ́wọ́n bá ṣe ròyìn wọn ó ní láyà àfúnà lọ́hàmà amárahùn wọ̀nyẹn fàálù náà máa yọ ọmọrú. ó láwọn ò tiẹ̀ hàn ní kápá láti sọ fáwọn òfẹ́ ṣe bọ́lọ́wọ́n ṣe pa wọn láṣẹ. àṣé àwa tọ́lọ̀ ń wá fún ní kápá pé tóun bá pàṣẹ ká yiri ẹ̀ wò kó bá jọun tó yẹ ká ṣe lójú wa ká kọ́ ẹ̀mí níjànú ká ṣe tó bá sì jẹun a fẹ́ tá ń pa eléyìí sínú ọ̀rọ̀ ká tá ń pa fi máa wá jẹun nípè àwa tọ́lọ̀ wá fún àǹfààní yẹn ká mọ̀ wípé ó ní nípa bó níbi kan tó ti ń rojúṣẹ́ ńlá létí pé òun lòún fi kọ̀rọ̀ánì hàn sí gbogbo àgbáńlá ayé ó ní wàlẹ́ ṣẹ́ àlọ́ lẹ́jà àlẹ́ náà sàkóso mẹ́tẹ̀ẹ̀ni wá ṣẹlẹ̀ tó bá wù ọlọ́run ọba ni kò ní sí pé àwọn kan ní mùsùlùmí àwọn kan ní kẹfìrí gbogbo yín pátá ni ò bá ṣe ní ẹlẹ́sìn kan náà nípa pé ẹ̀wá jẹ́lẹ́sìn kan náà kálukú ń ṣèyí tó wù ú kì í ṣe pé wọ́n jẹun ní parí bẹ́ẹ̀ ó bá ń tóun ọlọ́run ọba fẹ́ kó ṣẹlẹ̀ mu ni ṣùgbọ́n à ń bọ̀ wá rí àlàyé nípa wípé ọlọ́run ní kápá àti ṣe nǹkan kò ṣe é nǹkan wá ń ṣẹlẹ̀ tí ò tẹ ọlọ́run ọba lọ́rùn tí ò dùn mọ́ nínú kò túmọ̀ sí pé ó ń ṣẹlẹ̀ láláì níyọ̀ǹda ọlọ́run ọba nínú ẹ dákun ẹgbẹ́ àlàyé yẹn dáadáa àwọn nǹkan ń ṣẹlẹ̀ kò dùn mọ́ ọlọ́run ọba nínú kò sì tẹ lọ́rùn ṣùgbọ́n èyí ò tí ì túmọ̀ sí pé ọlọ́run ò fi yọ̀ǹda sí i kó tó máa ṣẹlẹ̀ ọlọ́run yọ̀ǹda fún ikú rí bẹ́ẹ̀ inú ò sì dùn sí i kò tẹ lọ́rùn àwọn wá rò pé rárá gbogbo nǹkan tọ́lọ́run bá ti kórìíra tí nǹkan ọ̀hún bá ń ṣẹlẹ̀ ọlọ́run ò lágbára àti dá dúró pé kó má ṣẹlẹ̀ nǹkan ọ̀hún ṣe ń ṣẹlẹ̀ ni wọ́n ṣe ní téèyàn bá kú tí wọ́n bá ba tèèyàn jẹ́ mùsùlùmí á ní ọlọ́run náà ni wọ́n ní wọ́n á ní ọlọ́run tó ń pààyàn wọ́n lọ́lọ́run tóbi ìyẹn lọ́dọ̀ sí wọn lọ́run wọ́n lọ́lọ́run tóbi àwa lọ́lọ́run náà ló pa ọlọ́run ò sì ṣe bí ẹni tí wọ́n lé tí wọ́n rí bá tí wọ́n ṣe bákan àwa lọ́lọ́run ò ṣe bí ṣùgbọ́n agbára ọlọ́run ọba kún un tí wọ́n tó rí ṣe kò sì fi ṣe bí àwa ò gbà mm. wípé ẹ̀dá kan mm. ó lè dìídì fẹ́ ṣe ń mm. tọ́lọ́run ọba òfun níyọ̀ǹda láti ṣe kó sì rí ṣe tò nínú àkéde àwọn sẹ́lẹ̀f òun ni pé nǹkan kan ò yí ọlọ́run ọba lọ́wọ́ orí nǹkan kan ò ṣẹlẹ̀ láláì jẹ́ pé ọlọ́run ọba fi yọ̀ǹda sí i. wọ́n wá ní tá a bá ní kò sí nǹkan tọ́lọ́run lè ṣe tọ́lọ́run ò lè ṣe àwọn èèyàn kan máa ń béèrè wọ́n á ní àwọn nǹkan kan wà táwọn gbà ẹ̀kọ́ lọ́hùn ò lè ṣe tẹ bá ní kí lápèjúwe wọn á ní ìjọ lọ́hùn ọba yín lè parọ́ ṣé káwa wá dáhùn pé gbogbo nǹkan lọ́hùn ọba lè ṣe ọlọ́run náà lè parọ́ àní rárá wọn á ní ajẹ́pẹ́ ẹ ti tako àkíńdà àwọn sẹ́lẹ̀fù yín tẹ bá ní gbogbo nǹkan lọ́hùn ọba lè ṣe ẹ sì lọ́lọ́run ọba ò lè parọ́ ẹ lọ́lọ́run ọba ò lè ṣàbòsí àwa wà dáhùn tá a bá ní gbogbo nǹkan lọ́lọ́run ọba lè ṣe ìtumọ̀ ẹ̀ lọ́dọ̀ àwọn sẹ́lẹ̀f ni pé nínú gbogbo nǹkan tó bá àpọ́nlé ọlọ́run ọba mu kò sí nǹkan tọ́lọ́run ọba tọ́lọ́run ọba ò lè ṣe. àwọn nǹkan tẹ wá ń gbà wá tẹ fi ń gbà ṣàpèjúwe tọ́lọ́ yìí kì í ṣe tàyí lè ṣe ṣùgbọ́n kò bá àpọ́nlé ẹ̀ mu. tó a máa fi kún wípé kò sí nǹkan tọ́lọ́run ọba ò lè ṣe o nínú àwọn nǹkan tó bá pọ́nlé ọlọ́run ọba mu kò bá pọ́nlé ọlọ́run ọba mu láti parọ́ kò bá pọ́nlé ọlọ́run ọba mu láti ṣàbòsí so that kò ní dàbí pé à ń sọ̀rọ̀ à ń takò tá a bá lọ́lọ́run ọba wa ò kì í parọ́ kì í ṣàbòsí kì í ṣe ni tàyè nípa pàtì ṣe kọ́ ẹ dákun ṣe yé wa so a sì wà lórí pé pọ́ìntì àwọn sẹ́lẹ̀t náà ni pé kò sí nǹkan kan fọlọ́run ọba ti wá ṣe jù èyí tí ò ní í ṣe òun ló wà. wọ́n ní bákan náà lẹ́yìn tá a ní kò sí nǹkan tó jọ ẹ́ tá a ní kò sí nǹkan kan tí ò lè ṣe wọ́n ní wàlá ìlàhà rẹ̀ ìrùhù kò sí ẹnìkan tíjọ́sìn tọ́ sí àyàfi òun ọlọ́run ọba sí ẹnìkan tí ká sìn tó tọ́ sí àyàfi òun ọlọ́run kí wá ní sísìn ká ṣàlàyé ẹ̀ ẹ rí i pé lọ́pọ̀ ìgbà àwọn èèyàn máa ń bi wá léèrè tọ́lọ́run bá pàṣẹ káwọn ò bá má ṣe ọlọ́run ọba ṣe ṣáwọn ti ṣẹbọ ni tí wọ́n bá ní ọlọ́run pàṣẹ pé ẹ̀yin obìnrin o ẹ múra bákan tọpọ ẹni bá lóun ò fẹ́ múra yẹn tá a wá tọ̀ láti ṣe tọ́lọ́run paláṣẹ tá a ṣe tọpọ ẹni fẹ́ tẹ bá wọn bá wọn wípé kò yẹ kẹ ṣe bẹ́ẹ̀ wọn ní ṣé èyí tó ṣe yẹn ṣé ẹbọ ni tó ti gbé àwọn kúrò nínú islam àwọn afáwa fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa wọn ní láìlà àgẹ́rò kò sí ẹnìkan tó yẹ ká sìn àfi ọlọ́run ọba ohun tó túmọ̀ sí rè kí ni sísìn. Si sísì náà ni pé ká mú àṣẹ ẹni tá à ń retí dáadáa látọ̀dọ̀ ẹ̀ tá à ń sá fún aburú ọwọ́ ẹ̀ mímú àṣẹ ẹ̀ṣẹ̀ ìyẹn náà nìjọ́sìn kí ló fi ń mọ̀ á pé mímú àṣẹ ẹ̀ṣẹ̀ nìjọ́sìn òjíṣẹ́ ńlá sọ́lọ́láhùn àlẹ́sẹ̀sẹ́lẹ̀ ìgbà tí sàhábì kan tó ti jẹ́ nàṣọ́ra tó jẹ́ christian rí tó gba islam eh, adéyìnbọn hàtìm wọn ló ti faramá wọn nàṣọ́ra tẹ́lẹ̀ ó sì mọ nǹkan tó wà nù tíra wọn ìgbà tó gba islam ó wá ṣe kóńgẹ́ ìjókòó kan tó jíṣẹ́ ńlá sọ́lọ́láhu alẹ́sẹ́lẹ̀ tí ń ṣàlàyé fáwọn sọ̀hábà wípé nínú nǹkan tó sọ àwọn nàṣọ́rọ́ dolórí ogun lọ́dọ̀ ọlọ́run òun ni wípé wọ́n sọ àwọn aṣíwájú wọn wọ́n sọ wọ́n di òrìṣà tí wọ́n ń bọ. àdìyẹ ọmọ hatim wọn ló wá dáhùn pé yàrá òfurufú òun ò mọ bí àwọn aṣíwájú wọn ṣe di òrìṣà tí wọ́n ń bọ̀ o torí pé kí ni àdíyè òrí kí wọ́n máa forí balẹ̀ fún wọn kò sí rí kí wọ́n fẹ́ tọrọ nǹkan kí wọ́n sọ fún aṣíwájú wọn pé ṣé ọlọ́run náà ni wọ́n ń ké pè ó wá jọ bí ìgbà tá a bá ní nǹkan tá a nàbí ń sọ yẹn kò yé òun pé báwo ni wọ́n ṣe ń bọ wọ́n nígbà tí wọn ò forí balẹ̀ fún wọn aburú òsì máa bọ̀ kí wọ́n máa dárúkọ wọn ànábìwá bí níbèrè kan ó ní ṣóòótọ́ ni wípé ọba bá pàṣẹ àwọn aṣíwájú wọn yìí wọn a máa tú wọn sílẹ̀ níbi àṣẹ ọba pa ó ní bẹ́ẹ̀ ni ó láwọn náà sì máa ń yọnu sí ó ní bẹ́ẹ̀ ni ó ní ṣe bákan náà ohun tọ́lọ́run ọba ò ṣe léèwọ̀ àwọn aṣíwájú wọn a máa kọ́ fún wọn àwọn náà sì máa yọnu si ó ní bẹ́ẹ̀ ni ànábì ní ó níyẹn gan-an ní nǹkan tá à ń pè ní ìjọsìn which means ẹni tó bá pàṣẹ tá a yọnu fàṣẹ tó pa tó lékè tọba àlékè ọlá tó pa dájúdájú òun tọ̀hún ti rọ́pò ọlọ́run ọba nígbà ẹ̀yà wa ni ewu tó wà ń bẹ̀ gan-an nìyẹn la ń sọ wípé àṣẹ tọ́lọ́run bá pa tá a bá ìtì ilé lò ó a gbọ́dọ̀ fẹ̀mí nífẹ̀ẹ́ sídàkejì ẹ̀ mélòó mélòó ẹni tí ò kírun tí kìí sì ṣe kèsè rí torí pé tá a bá béèrè á ní wàláhì ẹ máa bẹ lọ́n fóun náà ó wù òun náà kó máa láti máa kí irú yẹn kìí ṣe kèsè rí ṣùgbọ́n ẹni tó jẹ́ pé kò kí àwa bí kí ló dé ó ní wọ́n ní kò make sense kí wọn kàn máa forí balẹ̀ lẹ́yìn márùn lójúmọ́ fún ẹnìkan téèyàn ò rí dó àwọn ọ̀gbọ́n muslim a sọ fún pé kò tiẹ̀ mọ̀ tó máa jíjẹ́ muslim káfíìrì nìyẹn bẹ́ẹ̀ náà lẹ́yìn tá a wá pa láṣẹ pé ṣe nǹkan báyìí ó wá ní nítorí kò make sense kí ni ìdí tí ò ṣe make sense ó nítorí pé kò tiẹ̀ bá generation yìí mu rárá rárá ni ọ̀rọ̀ tí ó tà ni lójú tòun kò tiẹ̀ yẹ káwọn àfáà máa sọ̀rọ̀ nǹkan yìí ní generation yìí a ti sọ̀rọ̀ ẹ̀ láàárọ̀ yìí wàláhì ọ̀rọ̀ kẹfìrí ni èmi pẹ̀lú àwọn kan lájọ́ ń sọ̀rọ̀ insurance ṣe insurance ó ní kò yẹ ká máa insure mọ́tò so that tí mùsíbà bá ṣẹlẹ̀ insurance firm á dá owó mọ́tò yẹn padà mo ní bẹ́ẹ̀ ni ó jọ ohun tó dáa nípa pé ó mú òfò mọ níwọ̀n ṣùgbọ́n àwọn àfàlà burú ni nípa wípé owó olówó ni wọ́n fi ń sanwó fún lówó mi tẹ́lòmíì ó ní báwo tí a bá ṣe operate insurance mo fẹ́ yà bàrà fi ṣàlàyé ọ̀rọ̀ ni téèyàn bá gba insurance policy tó bá ń san owó ẹ̀ regularly for the next thirty years tádánwò bá ti ṣe kò sí problem ṣùgbọ́n kò ní kí ṣe kó máa gba ogbó tó dá sí wọn lọ́wọ́ padà mọ́ ẹni tó wá gba pọ́lísì lánàá lánàá yìí tádánwò bá ṣe a day after lẹ́yìn tó ti sanwó tó bá ti tender certificate insurance ẹ̀ ó wà entitled sí claim kódà tí claim yẹn bá wọ one hundred million mo wá bí ẹni ilé rẹ̀ mo ní hundred million tí wọ́n claim yìí tóun ò dẹ̀ tí dá one million kan sí wọn lọ́wọ́ ibo ni extra yẹn ti wá ó ní ìtumọ̀ gbà lọ́wọ́ àwọn míì mo ní yẹn làwọn afa àti fẹ́ kí haram ni ó ní but system yẹn ó necessary láti fi dé mùsíbà kù fáwọn èèyàn mo ní fine nǹkan tó ń sọ ń sìn ní wípé either kó jẹ́ pé àwọn afa ò tí ì yẹ tíráwò dáadáa kí wọ́n rí nǹkan tó justify yẹn àbí kó o máa sọ pé nǹkan tí à ń pè ní islam kò bá ìgbà mu ó ní à ó yẹ ká tún yẹ̀ wò ìgbà tí mo rí pé ó ti ń sún ọ̀rọ̀ lọ síbi pé islam ò bá gbà mu mo ní tò káṣọ ẹnu níbi eléyìí nǹkan táwa kàn mọ̀ ní pé kò sí kan tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ tá à ní alternative tí islam yọ tó yọ̀ǹda fún wa so alternative tí ọlọ́wọ́n ọba yẹn tó bá yọ bíi kò bá gbà mu kò make sense lójú ẹ. ìyẹn gan ni kúfù ìyẹn gan ni kúfù àwọn máa ń gbà fọlọ́run tá a bá ti gbọ́ pé ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí so àwọn nǹkan tó ní wá bá pọ̀ tá a sì mọ̀ wípé ọlọ́run ọba pàṣẹ ànábì náà bá ti nífẹ̀ẹ́ tá a bá tiẹ̀ ṣe ká má àwọn tó ń fẹnu àtẹ́ sọ̀rọ̀ nǹkan yẹn ká má ọ lọ́wọ́ ṣùgbọ́n tẹ́mi wá gbà pàṣẹ ni àti ìdìkùfà ànábì sọ fún àbí ó ní wọ́n ń pa wọ́n láṣẹ nǹkan tó takò tọ́lọ́hún àwọn náà sì ń yọnú sáṣẹ yẹn yẹn lọ́ra di kẹfẹ́rí. so àwa ti gbẹ̀gbẹ́ yé wípé ńkọ́ ìgbà tó ní lá ìlàhàgọ́ ìrùhù pé kò sí ẹlòmíì tó yẹ ká sìn àfòun ọlọ́run ọba àgbẹ̀dọ̀ gbẹ́yé sí pé wọ́n ní kò sẹ́lòmíì tó yẹ ká forí balẹ̀ fún nítorí wọ́n sọ pé nìyẹn a ló má forí balẹ̀ fún yàn ká sì máa sìn torí sísìn ni pé tá a bá ń retí dáadáa ọ̀dọ̀ ẹ̀ là ń ronú ẹ̀kàn tá a bá ń bẹ̀rù ìyà aburú òun là ń rò kó lè dẹ́kun aburú yẹn tá a bá ti wá gbà pé gbogbo tó ń jẹ́ dáadáa ní ayé ọlọ́run ọba ló máa ń pè sí mi gbogbo tó ń jẹ́ aburú ọlọ́run ọba nìkan ló lè dẹ́kun ẹ̀ ẹ̀dá kan tọ́lọ́wọ́n ọba dá kò ní rọ́pò ọlọ́wọ́n ọba lórí ẹ̀mí wa eléyìí gan-an lójúlówó islam eléyìí la gbọ́dọ̀ gbọ́yé pé at all times ohun tá a fẹ́ mọ̀ ni pé sọ́lọ́ ń pàṣẹ kínní yìí tó bá pàṣẹ ẹ̀ tẹ́mi ò bá tẹ̀ sí ilé ṣe kí n rẹra mi sílẹ̀ kí n má ṣàtakò fún nǹkan yẹn kí n má sì fẹ̀mí mi kórìíra ẹ̀ ìyẹn nìtumọ̀ wípé kò sí ọlọ́run ọba kan lórí igbá àyà mi yọ allah lọ àìjẹ́ bẹ́ẹ̀ ohunkóhun tá à ń retí dáadáa ẹ̀ àbí tá à ń páyà aburú ẹ̀ yẹn ó ti do òòṣà lórí ẹ̀mí ẹni. bákan náà wọ́n wá ní ọlọ́run tá à ń sọ yìí kọ̀dí mún bìlà ìtìdá jẹ́ inú bìlà ìtìhà ọba kan ni tó jẹ́ pé bíbẹ tiẹ̀ kò nípìlẹ̀ bẹ́ẹ̀ ni kò nípẹ̀kun kò síbi tí ó parí sí. Si àìnípìlẹ̀ bíbẹ ọlọ́run kí ló túmọ̀ sí ó ṣe léwu kí nǹkan wà kí nǹkan wà láyé kó pẹ́ tó ó níjọ́ kan tó bẹ̀rẹ̀ sí í máa bẹ tó jẹ́ pé before then àti ẹ̀ mọ́ ọlọ́run ọba ṣàpèjúwe kínní fún wa nípa ọmọ àníbẹ̀ adam ó ní hal ata alal insan hinun mina dahari lam yakun ṣe an ṣé ọmọ àníbẹ̀ adam tiẹ̀ máa rántí ṣé wọ́n ronú kan wípé ìgbà kan ń bẹ nínú zamani nínú àsìkò nínú history tá a ti ẹ̀mọ ẹni tó ń jọ́ mànẹ́bí adam lórí planet tá a wà yìí planet earth àwọn historians natural historians that is àwọn tó ń ṣe eh, zoologists àwọn archaeologists wọ́n ní àwọn rí evidence wípé kọ́mọ mẹ́bí adam tó surface lórí ilẹ̀ yìí rárá rárá planet earth ti wà for millions of years in fact nínú àwọn living things àwọn ẹranko tí wọ́n hu egun wọn ńlẹ̀ tí wọ́n fi radioactivity mọ how long làwọn egun yẹn ti wà nínú lẹ̀ wọ́n discover yìí pé nínú àwọn ẹranko àwọn kan àtàn pè ní dinosaurs ẹgbọ́n pa wọn rí jẹ́ pé ìkan nínú wọn tó bá dúró orí ẹ̀fẹ́ lè máa kan ten story building wọ́n ní there was a time in history lórí planet yìí tí ò sí any human being dinosaurs nìkan ló wà lórí ilẹ̀ pátápátá kò sí nǹkan kan pé ọmọ anabi adam ni now wọ́n wá ní the oldest egungun dinosaur tí wọ́n discover bbc sì sọ ní last week wọ́n ní wọ́n discover the oldest ní argentina pẹ̀lú radioactivity wọ́n discover pé age ẹ̀ is not kò kò wà kò uh, ó ti not earlier than one hundred million years hundred million gbogbo táìmù ẹ kò sí nǹkan tó ń jẹ́ mọ́ ànábì adam torí pé dinosaurs ò fẹ́ lè ṣẹ̀mí ibi tí ọmọ ànábì adam bá wà ọmọ ànábì adam ò lè ṣẹ̀mí ibi tí dinosaurs bá wà ìdí ni pé nature dinosaurs tó bá gbé ẹsẹ̀ kan ó pàlú kan run yes a máa wo àwọn sórí king kong àwọn films yẹn wọ́n ń fi mimic uh, life àwọn dinosaurs ni mighty animals ni wọ́n time tó ń ṣẹ̀lẹ̀ àwọn kan kéékèèké bí àwa yóò sí torí pé bí èrà la jẹ́ lábẹ́ bàtà tiwọn. so téèyàn bá wá ronú kan àwọn eléyìí hundred million years lórí planet earth planet earth fúnra rẹ̀ sì rèé wọ́n ní ó wà nú àwọn youngest planets. generations of generations of planets ti wà síwájú planet earth láwọn galaxies míì ẹ̀yin ará ronú kan wípé òkè ìgbà wo gan-an lọ́lọ́run ọba tá à ń pè lọ́lọ́run ló bẹ̀rẹ̀ sí ní ijọ́ lọ́run àwọn àfa islam dá wa lóhùn wọn ní ààlè fi time sí pé ìgbà kan lọ́lọ́run ọba ti ń jọ́ lọ́run òun ni bíbẹ tiẹ̀ kò ní ṣáájú pẹ̀lú àìbẹ kò sí gbígbà kan ní ọlọ́run ọba ò sí sẹ́yìn bẹ́ẹ̀ náà ni ò ní sí pé ìgbà kan lọ́lọ́run ọba ò ní sí mọ́ síwájú ṣùgbọ́n gbogbo ara yòókù ó ní táyì tọ́lọ́hún ọba kádàrá pé a máa ṣẹ̀mídà wọ̀láyé sná wọ̀láyé bíi òun nìkan ni ò ní í parun gbogbo àwa yòókù pátá là ń bọ̀ wá parun tá a bá parun tá a ṣẹ̀mí lórí ilẹ̀ ayé mọ́ pẹ̀lú ọlá ẹ̀ ó lóun á tún jí wa dìde láti tún wá ṣẹ̀mí ẹlẹ́ẹ̀kejì ìṣẹ̀mí ẹlẹ́ẹ̀kejì yìí ìmá kó máa jẹ́ nínú ọgbà ìdẹ̀ra tó ń jẹ́ àlùjẹ́nà àbí kó máa jẹ́ nínú iná tá à ń pè ní jahannam kọ́lọ̀ má jẹ́ ká bá wọn tọ̀ wò. ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì yìí òun ni ò wá nípẹ̀kun òun náà ó wà níkápá pé kọ́lọ́hún fẹ́ kó máa lọ gbére ni kì í ṣe kó dá má nípẹ̀kun àìnípẹ̀kun tiẹ̀ pẹ̀lú fọlọ́run ọba ò fẹ́ kó nípẹ̀kun ni ìyẹn ti ń yàtọ̀ sí àìnípẹ̀kun bíbẹ tọlọ́run ọba tábà lọ́lọ́run ọba ò ní pilẹ̀ bẹ́ẹ̀ náà ni ò ní pẹ̀kun ìyẹn ni pé òun fúnra ara ẹ̀ kò ní pígbà kan ló bẹ̀rẹ̀ sí ní jọ́lọ́run kò ní pígbà kan ni ò ní jọ́lọ́run ọba mọ́ àwa mọ̀ pígbà kan la bẹ̀rẹ̀ sí ní jẹ́dàá tó bá dìgbà kan à pòórá a máa kú àníṣẹ̀mí mọ́ ó wá lóun tún á dẹ̀mí padà sí wa lára òun á wá fi wá sínú ọgbà àdìrà ọgbà yìí àwa ní tọ́kúrò mọ́ kó má wàá dàbí pé ńgbà táwa náà ò bá ti ní tọ́kúrò mọ́ á jẹ́ pé àwa náà ti fi kan jẹ lọ́hùn tó ṣẹ̀mí tiwa náà ti di láéláé wá ní láéláé yàtọ̀ sí láéláé inú ọgbà láéláé ni pẹ̀lú pọ́lọ́hùn ọba fẹ́ kó máa jẹ́ láéláé bẹ́ẹ̀ náà làwọn tọ́lọ́hùn bá ṣe lọ́mọ náà gbére wọ́n máa ṣẹ̀nu gbére nínú iná pẹ̀lú kọ́lọ́hún ọba fẹ́ kí wọ́n máa wà ń bẹ̀ ní wíwà gbére ṣùgbọ́n gbígbé bẹ́ẹ̀ gbére tiwọn ó yàtọ̀ sí bíbẹ ọlọ́run ọba fẹ́ pé kì í ṣe kọ̀ǹdíṣàn fún pé ẹnìkan fẹ́ bẹ́ẹ̀ àbẹ́nìkan ò fẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ó dá lórí pé kọ́lọ́hún fẹ́ kó rí bẹ́ẹ̀ bọ́lọ́hún bá tún lóhun ò fẹ́ kó rí bẹ́ẹ̀ mọ́ kò ní rí bẹ́ẹ̀ ìyẹn nìyàtọ̀ tó wà láàárín mímáa jẹ́ni tí ò ní pẹ̀kun tí ó sì nípìnlẹ̀ tó sì jẹ́ pé láéláé ni ó máa wà ìyẹn ti ọlọ́run ọba wà láàyè kúnnù ìlà máa yòrì nínú ìròyìn ọlọ́run ọba tá à ń sọ tẹ́lẹ̀ tá à ń lò yìí wọ́n ní nǹkan kan ò ní ṣẹlẹ̀ fẹ́ àti kó jẹ́ pé ọlọ́run ọba fẹ́ ẹ jẹ́ kí n wá ṣàlàyé eléyìí ní ìdàlàyé díẹ̀ láàyè kúnnù ìlà máa yòrì wọ́n ní nǹkan kan ò ní ṣẹlẹ̀ àti kó jẹ́ pé ọlọ́run ọba fẹ́ tó túmọ̀ sí pé ká kú ká ṣàárẹ̀ ọlọ́run ọba fẹ́ ni ká yè ká lálàáfíà ọlọ́run ọba fẹ́ ni ká sin ọlọ́run ọba bọ́lọ́run ṣe nífẹ̀ẹ́ sí pé ká sin òun ọlọ́run ọba fẹ́ ni ká yapò kí ìmọ̀ ọlọ́run ọba lọ́wọ́ náà ọlọ́run ọba fẹ́ ni eléyìí a máa fẹ́ takora wọn nínú làákàyè ọ̀pọ̀lọpọ̀ wọn á ní kí làlàyé ẹ̀ táwa bá ní kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ tọ́lọ́run ọba ò fẹ́ tọ́lọ́run ọba fẹ́ kí kèfèrè ó ya kèfèrè bẹ́ẹ̀ ni ọlọ́run ọba fẹ́ ní láti ṣàlàyé léyìí àlàyé táwọn àpá àfikún ni pé wọ́n lọ́tọ̀ ní ká fẹ́ nǹkan ọ̀tọ̀ sí ni ká yọnu sí i fífẹ́ pé kó ṣẹlẹ̀ ọlọ́run ọba fẹ́ ló fi ń ṣẹlẹ̀ ṣùgbọ́n yíyọ́nú sí àìyọ́nú sí ìyẹn ló ń bí ẹ̀san àbí ìyà ẹ jẹ́ ká wò báyìí tẹ́ẹ̀dá bá ń fẹ́ nǹkan pé òun fẹ́ ṣe é fífẹ́ tẹ́ẹ̀dá fẹ́ kí nǹkan yẹn ó ṣẹlẹ̀ kò dá ní kápá láti ṣẹlẹ̀ àfi tọ́lọ́wọ́n bá bá kún lọ́wọ́ tọ́lọ́wọ́n jẹ́ kó rí ṣe kíkún lọ́wọ́ ọlọ́run ìyẹn ni pé kọ́lọ́run yọ̀ǹda fún un pé kóró nǹkan ọ̀hún ṣe tí nǹkan tẹ̀dá bá fẹ́ ṣe yìí tó bá wá jẹ́ ní tọ́lọ́wọ́n ọba fún rẹ̀ pa ẹ̀dá láṣẹ láti ṣe tó pè lẹ́sìn a jẹ́ pé ọlọ́run ọba fẹ́ ó tún wá yọnu sí i tẹ́rú bá wá ṣe é tó jẹ́ nǹkan tọ́lọ́run ọba fẹ́ tó tún yọnu sí ọlọ́run á san ẹrú lẹ́sàn-án ṣùgbọ́n tẹ́rú bá fẹ́ ṣe nǹkan tọ́lọ́run ọba ò yọnu sí nǹkan tọ́lọ́wọ́n ọba kórìíra tó sì fa ẹrú láṣẹ pé kó má ṣe ẹrú wa lòun fẹ́ tó bá ṣẹlẹ̀ ṣé a lè sọ tọ́lọ́wọ́n ò fẹ́ kó ṣẹlẹ̀ bí tá a bá lọ́lọ́wọ́n ò fẹ́ kó ṣẹlẹ̀ agbára ta ló fi wá ṣẹlẹ̀ àwọn àfa wa ni àní sọ tọ́lọ́wọ́n ò fẹ́ ọlọ́run fẹ́ aláhùn yorùbá ọlọ́run ò yọnu sí i láàsọ ọlọ́run fẹ́ ó ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n ní ọlọ́run ọba ò dùn sí kí nǹkan ọ̀hún ṣẹlẹ̀ torí pé kò wá yọ́nú sí kó ṣẹlẹ̀ ẹni tó ṣe é tó lóun fẹ́ ṣe é ọlọ́run sì fún níyọ̀ǹda kó rí ṣe ọlọ́run ó wàá jẹ ń yà òun ti pé ọlọ́run fẹ́ kí nǹkan ọ̀hún ṣẹlẹ̀ ló fi ṣẹlẹ̀ ṣùgbọ́n nípa kọ́lọ́run ò yọ́nú sí nǹkan ọ̀hún ìjìyà ó máa tọ́ sẹ́ni tó bá ṣe é eléyìí la fi mọ̀ pé nǹkan kan ò ṣẹlẹ̀ lábẹ́ ìjọba ọlọ́run láláì jẹ́ pé ọlọ́run ọba fẹ́ ṣùgbọ́n ṣé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ tọ́lọ́run ọba fẹ́ lọ́lọ́run yọnu síbí rárá kùránì ti yọ apé kò rí bẹ́ẹ̀. ó ní àyà tí mo fẹ́ rántí àyà kan tọ́lọ́run ti ń sọ yìí pé tóun ọlọ́run tóun bá ṣe yín lóore tẹ́ ẹ bá ṣọpẹ́ yẹ́rù bọ́ọ̀hù lọ́kùn òun á yọnu sí ọpẹ́ yín wà ń takfuru láàyẹ̀rù bọ́ọ̀hù tẹ́ ẹ bá sì wá ṣe pò kíì fẹ́ ṣàìmórí sọ́lọ́wọ́n ọba òun ọlọ́run ọba ò yọnu sí i ṣùgbọ́n tá ìyọnu sí i ọlọ́run ń yọ̀ǹda fún kẹfẹ́rí pé kó máa di kẹfẹ́rí yẹn ni pé ọlọ́run ọba fẹ́ àìyọnu sí i ló ń bíyà fún káfíẹ̀. sábà tí wọ́n ń a máa mọ̀ yí pé ọ̀pọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ táwa ń sọ wípé bẹ́ẹ̀ ni kò ṣẹ̀yìn ọlọ́run ohun tá a gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé ìyọ̀ǹda ọlọ́run ọba kún kó tó ṣẹlẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ò yọnu sí iná ò dùn sí yóò ṣe máa jẹ́ sábàbí ìyà ẹni tó bá ṣe é èyí tọ́lọ́run bá wá fẹ́ tó wá tún yọnu sí ìyẹn lẹ̀sìn ìyẹn ló jẹ́ pé téèyàn bá wá ṣe é á ti dẹ̀gbà ládàá wọ́n wá ní hádà rọ́dùn lẹ́kọ́ọ̀lù kọ̀dàríyà wọ̀lmọ̀ọ́tẹ́zìlà fa innahum zaamu anna allaha arada al-iman wọ̀lkáfíìr àràdàl kúfù. wọ́n ní gbólóhùn tá a pè yìí gbólóhùn rí pé nǹkan kan ò ní í ṣẹlẹ̀ àti kó jẹ́ pọ́lọ́hùn ọba fẹ́ kó ṣẹlẹ̀ yìí wọ́n ní wọ́n fi ń dá ìsì padà sáwọn ìjọ méjì kan wọ́n ń pe àwọn kan ní kọ̀dàríyà sì ń pe àwọn kan ní mọ̀ọ́tẹ́zílà àwọn kọ̀dàríyà àti mọ̀ọ́tẹ́zílà yìí àwọn láwọn ò gbà pé nǹkan kan ń bẹ tó ń jẹ́ kádàrá wọ́n ní ọlọ́run ọba dá wa lẹ́yìn tó dá wa tán kò mọ nǹkan kan tẹ́nìkan máa ṣe kẹ́dà ó tó ṣe nǹkan ọ̀hún pé lẹ́yìn tá a bá ṣe tán lọ́lọ́run ọba náà ṣe é mọ́ fàpèjúwe nsìn aago méjìlá àbọ̀ wà yìí kí ló máa ṣẹlẹ̀ in five minutes time wọ́n lọ́lọ́run ọba náà mọ́ lónìí àtẹ̀yìn ò ṣe mọ́ lọ́lọ́ mùsùlùmí làwọn eléyìí náà pera wọn o àwọn mọ̀tẹ́sílà wọ́n ní torí pé táwọn bá sọ pé ọba mọ́ ó jọ bí ìgbà tá à ń sọ wípé ọlọ́run ọba mọ̀ pé nìkan máa ya kẹfìrí ó sì dídì fún nígbà láàyè láti ṣe kẹfìrí ó tún wá ń jẹ́ ń yà àwọn ló jàbò sí lójú àwọn so láti fi fọ ọlọ́run ọba mọ́ ara fáwọn náà fẹ́ fọ ọlọ́run ọba mọ́ ni ṣùgbọ́n ní tọ́lọ́run ọba ò rán wọn kí wọ́n fi fọ mọ́ ni wọ́n fi ń fọ mọ́ wọ́n ní ìmọ̀ nǹkan tó ń bọ̀ wá ṣẹlẹ̀ ọlọ́run ò ní pé lẹ́yìn tí nǹkan ọ̀hún bá ṣẹlẹ̀ tán lọ́lọ́run ọba náà ṣẹ̀ wá mọ̀ ọ́ àwọn àfa wa dáhùn pé eléyìí tako gbogbo àyà quran àtọ̀rọ̀ òjíṣẹ́ ńlá tó fi ṣàlàyé quran fáwa torí pé àlàyé wá nípa pé ó fẹ́ ó sì mọ́ ṣùgbọ́n kò yọnu sí i ìyọ̀ǹda tó fún wọn pé kí wọ́n rí i ṣe ìyọ̀ǹda pé ẹ fẹ́ ṣe é mo fún yín ní yọ̀ǹda àtagbára àti rí i ṣe ni kì í ṣe yọ̀ǹda pé mo yọnu sí i nípa báyìí wọ́n ní wọ́n fi eléyìí dá àwọn mọ̀ọ́tẹ́sílà àti ọ̀dàríyà lóhùn wàkọ́ọ̀lùhùn fásidùn mardud lè mọ̀ kọ́láfàtì hìlkìtà bọ̀sùnà ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n ló sì tako quran àti ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam وسموا القدرية لإنكارهم القدر وكذلك تسمى الجبرية المحتجون بالقدر قدرية أيضا والتسمية على الطائفة الأولى أغلب ونحن a àwọn tí wọ́n máa ń sọrú ọ̀rọ̀ yìí a pè wọ́n ní kọ̀dẹ̀ríyà látara kádàrá tí wọ́n láwọn ò gbàgbọ́ wọ́n ní gbogbo ìjọ tí wọ́n bá ti láwọn jiyàn lórí kádàrá àwọn là ń pè ní kọ̀dẹ̀ríyà mímọ wá jiyàn kádàrá oríṣi méjì ni ẹ dákun ẹ gbọ́ dáadáa àwọn kan ní kò make sense kẹ́nìkan sọ pé ọlọ́run ọba ti mọ nǹkan tó máa ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ ó wá ń wò wá ń ràn ta fi ń ṣe nǹkan ọ̀hún gbàtà wá ṣe tán ó tún wá ń fìyà jẹ wa wọn ní kò make sense torí náà àwọn ògbà ẹ pé kádàrá kankan ń bẹ àwọn òsìgbà kọlọ́wọ́n ọba ní mọ nǹkan tó máa ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ làwọn ògbà kó kọ̀ nǹkan kan lẹ̀ fẹnìkẹ́ni àwọn eléyìí kódà tí wọ́n bá kírun jáwọ́ lọ kò fáàrù ni wọ́n àwọn ni wọ́n ń pè ní ọ̀dàríyà òjíṣẹ́ ńlá sì sọ ó ní alkọ̀dàríyà tó mẹjúsùn ha rèhìl ọ̀ma ó láwọn tí ó dé tí ó sọ pé kò sí kádàrá àwọn ní majus zoroastrians nínú àlùkùnmá ni tó ẹ̀dá pẹ̀jẹ́ ṣọ́ra ọ̀pọ̀ nínú àwọn tó ní generation wa yìí wọ́n máa ń rò pé belief in predestination pé ó takò common sense wọ́n ní tí nǹkan bá ṣẹlẹ̀ sí mùsùlùmí àní tó àkọọ́lẹ̀ ni wípé àkọọ́lẹ̀ ni àkọọ́lẹ̀ ni àkọọ́lẹ̀ ni ó takò common sense àwọn torí pé àwọn òyìnbó ò gbọ́ lọ́rùn ọba gbọ́ nígbà míì wọn a máa ní kò sí nǹkan tó ń jákọọlẹ̀ kí ni àwa kó sáà náà lọ́pọ̀lọ́ àwa náà wá ní belief in predestination pé yẹn ló ń mú mùsùlùmí rẹ́yìn táwọn tó dẹ̀ ya kèsìrí sọ́lọ́wọ́n ọba tí ò gbàgbọ́ tí wọ́n ní lọ síwájú tó ó lè wá jẹ́ kọ́mọ mùsùlùmí míì tóun náà ti kàwé tó pa lórí tóun náà wá ní mùsùlùmí lòun o òun kírò o ṣùgbọ́n ò nígbàgbọ́ sákọsílẹ̀ kádàrá ẹni tí ò bá ti gba kádàrá gbọ́ káfíìn ni apá wa sọ ó láwọn kan wà ìdàkejì eléyìí làwọn gbàgbọ́ àwọn gbàgbọ́ wípé ọlọ́run ọba jẹ wá ń pàṣẹ gbogbo ohun tá a bá ṣe ni àwọn yẹn náà ń pè ní aljabariya tí wọ́n ní wípé ọlọ́run ọba mọ̀ ọlọ́run sì kọ́ sílẹ̀ àti ẹ̀wá ní nǹkan kan táwa gan fi yan pé kan la fẹ́ ṣe ìkan la fẹ́ ṣe ó ní ọlọ́run ọba wọ́n lọ́lọ́run ọba ń jẹ wá ń pàṣẹ gbogbo ń tá a bá ń ṣe ni tó túmọ̀ sí pé ẹni tó ń kírun ká má fi yìn torí pé ọlọ́run ọba tú láti ẹ̀ kírun ni kèfèrí tí ò ṣe náà ká má ọlọ́run ọba ló yàn fún pé ìyẹn ni kò ń ṣáà máa ṣe ń tiẹ̀ lọ́dọ̀ àwọn tá à ń sọ yìí wọ́n ní kò sí yàtọ̀ láàrin kẹ́nìkan jẹ́ ànẹ́bí ọlọ́run àti kẹ́nìkan jẹ́ fèrè àwọn náà torí pé kí ni ànẹ́bí ọlọ́run ọlọ́run ọba ló jẹ́ ń pápákó lọ jíṣẹ́ tó ń jẹ́ kì í ṣòun ló yàn án. wọ́n ní fìràhánà náà tóun náà ń jẹ́ dàkejì iṣẹ́ tọ́lọ́run ọba fẹ́ ọlọ́run jẹ́ òun náà nípa nì. àwọn tá à ń sọ yìí àwọn gba kádàrá gbọ́ ṣùgbọ́n wọ́n gbà gbọ́ sódì. torí pé wọ́n ní bẹ́ẹ̀ ni ọlọ́run mọ̀ kó tó ṣẹlẹ̀ ọlọ́run sì kọ́ wọ́n wá sì kan kun tọ́lọ́run òfìkún wọn lọ́lọ́run ọba túláàsì wa máa ṣe ni. àwọn àfáà sẹ́lẹ̀ àwa ní a wà láàrin méjì bójúṣẹ́ ńlá ṣe ní ká wà láàrin méjì àwa gbà kọ́lọ́wọ́n ọba mọ tí ó ṣẹlẹ̀ a sì gbà kọ́lọ́wọ́n ọba kan tí ó ṣẹlẹ̀ sílẹ̀ ọlọ́run wá fún wa níyọ̀ǹda pé káyàn yìí tá a bá fẹ́ nínú dáadáa àti ìdàkejì ẹ̀ ẹni tó bá ti wá yan nǹkan tó fẹ́ ṣe tẹ́mi ẹ̀ bá ti yàn án ọlọ́run ọba wà á fi yọ̀ǹda sí fún láti rí i ṣe tí nǹkan tó yàn bá wá jẹ́ dáadáa tọ́lọ́run ọba yọnu sí ọlọ́run ó sàn lẹ́sàn-án ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan tó yàn nǹkan tọ́lọ́run ò yọnu sí ni ọlọ́run ó fìyà jẹ́ tòun ti pé ọlọ́run ló fún níyọ̀ǹda pé kó rí ṣe ṣùgbọ́n lẹ́yìn tẹ́mi tiẹ̀ ti yàn ni kọ́rọ̀ yìí lè yé wa wọ́n ní káwọn ní quran ìgbà tí ọlọ́run fẹ́ ròyìn àwọn tí wọ́n borí kúrò ní tawhid kúrò ní islam ó ní falamazahu azazallahu kulubahu ó ní nígbà tẹ́mi wọ́n mìí. kúrò ń bi tawhid tẹ́mi wọ́n mì kúrò ń bi ọba gbọ́ ọlọ́hun náà wá mi ẹ̀mí wọn ṣùgbọ́n ọlọ́hun ọba ní àwọn ni mímí ẹ̀mí wọn kọ́kọ́ ṣẹlẹ̀ kúrò ń tóun pè wọ́n sí tóun náà tó wá kún ọ lọ́wọ́ wọn tó kan ó ní iná bẹ̀ kọ́ ní ó lọ́lọ́wọ́n ọba ò ní yí situation àwùjọ kan padà títí táwọn náà ti kọ́kọ́ yí situation ara wọn padà wọ́n ní kí ni túmọ̀ yíyí situation ara wọn padà ni pé káwọn náà lánìyàn káwọn fẹ́ ṣe dáadáa káwọn bá ti wá lánìyàn ẹ̀ ọlọ́run ó wàá kún ọ lọ́wọ́ eléyìí ń jẹ́rìí sí pé ẹni bá ṣiṣẹ́ eré kò déédé dáa ṣe ó yàn pé òun fẹ́ ṣe ọlọ́run wá fún lágbára ẹ̀ ẹni ṣiṣẹ́ ẹbí náà ó yàn pé òun fẹ́ ṣe ọlọ́run wá fẹ́ ni so ìgbàgbọ́ táwa ní sí kádàrá òun ni pé nígbà tí ọlọ́run ọba ti ń bẹ ló ti pàṣẹ fún àlùkọ́lẹ̀mí torí àdìsí kan sọ wípé àkọ́kọ́ ń tọ́lọ́run ọba dánlé ayé òun náà ní kọ́lẹ̀m ó ní awọ́l máa kọ́lọ̀kọ́lọ́ọ̀hù àlùkọ́lẹ̀m ó lákọ̀ọ́kọ́ nǹkan tọ́lọ́run ọba dá nínú gbogbo nǹkan tí ń bẹ ọ̀rọ̀ jíṣẹ́ ńlá ni ó ní kọ́lẹ̀m gègé ó ní fa amọ̀rẹ́hù àyìnyẹ́kùtù ìgbà tọ́lọ́run ọba dá pẹ́yìn ọlọ́run wá pa pẹ́ẹ̀n láṣẹ pé kó kọ ó ní pẹ́ẹ̀n wá bí ọlọ́run ọba yìí pé yà á rọ́b wọ́n má ra àtù ìwọ ọlọ́run ọba kí ni kí n kọ ọlọ́run wá ní ó tún kúlẹ̀ ṣe nǹkan ìm ìlàyé omi ọ̀kẹ́yàmà kọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ títí dìjọ́ àjíǹde pẹ́ẹ̀n wá kọ àkọsílẹ̀ yìí là ń pè ní kádàrà so ọlọ́run ọba nímọ̀ ẹ̀ ọlọ́run ọba sì kọ́ ìgbà tí ó wàá ṣẹlẹ̀ sí ó hàn sóhun kò hàn sáwàá ṣùgbọ́n ẹrú tí ó ṣe ẹ̀mí ò kọ̀kọ́ lọ bẹ̀ ọlọ́run ó wàá kun lágbára àṣírí ṣe tó bá wá jẹ́ ntọ́lọ́wọ̀n ọba yẹnu sí yóò lẹ́sàn tó bá jẹ́ ntọ́lọ́wọ̀n ọba òyọ́nu sí yóò ní jìyà níwájú ọlọ́run ọba tó eléyìí ni ìgbàgbọ́ tí a ní ta fi sọ yìí pé láàyè kúnú ìlànà yorì kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ o àfi ntọ́lọ́wọ̀n ọba tó bá tó bá lọ́wọ́ sí. now nípa báyìí ká máa mọ̀ wípé fífẹ́ kí nǹkan ó ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àfa sẹ́lẹ̀ ó yàtọ̀ sí yíyọnu sí kí nǹkan ó ṣẹlẹ̀ fífẹ́ kó ṣẹlẹ̀ ni pé mo fún níyọ̀ǹda pé kó ṣẹlẹ̀ ṣùgbọ́n yíyọnu sí ni pé ó tẹ́ mi lọ́rùn wọ́n fún alẹ́ example tó yẹ kọ́rọ̀ yíyẹ wa dáadáa ẹni tó bá jẹ́ teacher tó ń kọ́ class bóyá ọmọ mẹ́wàá là ń kọ́ ìkan wá wà nínú wọn tó jẹ́ pé kò fojú síṣẹ́ rárá bá a ṣe ń gbìyànjú pé kó yé wọn tó àròyé nínú class kódà kò ní notes tí tíṣà bá stress exam tíṣà gan ò ní fẹ́ kí irú ọmọ yẹn pass kí nìdí tó bá pass a a jẹ́ pé àwọn tó ṣiṣẹ́ lójú méjèèjì tó ń gbà sí tíṣà lẹ́nu tí wọ́n ń ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ ẹni yìí gan ó fi yangàn lé wọn lórí wípé ṣó tán òun tóun ò kàwé tóun ò ṣe nǹkan kan fóun ò lẹ́kọ̀ọ́ sí tíṣà òun náà pass tíṣà ó set exam kò ní í wù ú pé kíru ẹni yẹn gan pass wọláhì wọ́n ní ṣùgbọ́n tòun ti pé kò wù ú pé kó pass tíṣà kọ́ ló kàn bẹ́ẹ̀ rẹ̀ pé bákan ni kò ṣe àwa set exam ni ìgbà tó bá ń tí ò mọ̀ pàdé nù ìdánwò ó fail kí fail tó fail tíṣà kọ́ ló ní kó fail ṣùgbọ́n kò wù tíṣà pé kó fail lóòótọ́ á jẹ́ pé ní tó ṣẹlẹ̀ ó bá ń tíṣà náà fẹ́ mu ìdàkejì ẹ̀ náà ni ẹni pé èèyàn kọ́ tó gbórígbóró èèyàn gan máa fi gbogbo ọkàn fẹ́ pé kó páàsì ṣùgbọ́n bó ṣe wù wá kó páàsì tó àwa ò ní kápá láti jẹ́ ń pa pé kó answer question correctly èyí tá a ní àti fi fún un. so nígbà míì ohun tá a fẹ́ ó lè pàdé nǹkan tẹ́rú náà fẹ́ títọ́ lọ́run tó bá ti jọ yìí tọ́lọ́run ọba fẹ́ nǹkan òun ṣẹlẹ̀ tọ́lọ́run bá wá yọ́nú sí i tó jẹ́ ní tó dùn mọ́ lọ́wọ́ ọba nú ìgbà náà lẹ́rú ògbà ládàá ṣùgbọ́n tó bá jẹ́ ní tí ò dùn mọ́ lọ́wọ́ ọba nú ìyá lẹ́rú ti gbà lọ́dọ̀ ọlọ́run so àlàyé tó wà ń bẹ̀ nìyẹn. bákan náà wọ́n ní nínú ohun tá a tún ròyìn ọlọ́run ọba látàbùlógùhùl awham wàlá tòdòríkùhùl afham mo ti ṣàlàyé léyìí òun náà nìyí pé kì í ṣe ọba tá a lè ronú kàn káwa ní bákan ló ṣe rí tọ́ba ní ẹrunú nípa ọlọ́run ọba ẹrunú nípa títóbi ọlọ́run ọba ẹrunú nípa agbára ọlọ́run tọ́lọ́run ọba fi dálẹ̀ ayé tó fi dá sánmọ̀ tó fi dálẹ̀ ṣùgbọ́n tá a bá ní ẹ̀páyé ọlọ́run ẹrunú kan ọlọ́run àmì nìyí pé afẹ́káyè májìn pé bàbá kan tó ní irungbọ̀n irungbọ̀n funfun ojú wa wà nínú ẹ̀ báwọn arìnrìn àsórí pósà wọn á lọ́lọ́run ọba nìyẹn. àwa ò gbọdọ̀ picture ẹ̀ bẹ́ẹ̀ látàbúlógúnlá àwòhàn gbogbo nǹkan tí làákàyè ọba ti lè picture kì í ṣe ọlọ́run ọba kódà eh, ọgbà àdẹ̀ra aljanna òjíṣẹ́ ńlá ń ròyìn fún wa yí pé eyín tó wà ń bẹ̀ ojú ò rí rú ẹ̀ rí tó ti ń gbọ́ ń bẹ̀ etí ò gbọ́ rú ẹ̀ rí ṣùgbọ́n tó ni etí ò gbọ́ ṣùgbọ́n àwọn ọmọ music tó dùn láyé àwa máa wá rò yìí pé music tá à ń gbọ́ láyé tó ń dùn mọ́ wa létí irú ẹ̀ ló wà lálùjẹ́nà anábì ní etí kan ò gbọ́rú ẹ̀ rí a jẹ́ pé orúkọ ló pa wọ́n pọ̀ ẹ́sẹ̀nsì bí wọ́n ṣe jẹ́ ó yàtọ̀ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe ń sọ nu koran ó ní eh, nígbà tó ń ròyìn àwọn èso àlùjẹ́nà ó ní wọ́n ó tù bí hi mùtẹ̀ṣà àbí ha tá a bá sọ yí pé ọ̀gẹ̀dẹ̀ lálìjẹ́nà orúkọ ló pa ọ̀gẹ̀dẹ̀ àlìjẹ́nà àfọ̀gẹ̀dẹ̀ ayé pọ̀ kì í ṣe pé bóyá ní ti ń bẹnu ọ̀gẹ̀dẹ̀ tayé náà láà máa retí láti rí inú ọ̀gẹ̀dẹ̀ tàlìjẹ́nà tó orúkọ lè pa àwọn nǹkan yìí pọ̀ o kì í ṣe pé bí tayé ṣe rí ni tọ̀hún máa rí ìyẹn ń tọ́lọ́wọ́n ọba tiẹ̀ fún dá tí kì í ṣe fóun ló dá rẹ̀ tá à ń pè lálìjẹ́nà á ń bọ̀sibọ́sí ọlọ́run ọba tòkáwá ìmájì yìí pé a nǹkan kan nínú ọpọlọ wa àwa ní bọ́lọ́run ṣe ríre wọ́n ní rárá ọlọ́run ọba kọ́ lẹ́ńtà píkṣọ̀ yẹn wọ̀lá yusuf anam bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba òfin kankan kò fi jọ ẹ̀dá ìròyìn ẹ̀ tó tẹ̀lé ni pé hayun láyẹ̀mú kọ̀yúmún láyẹ̀nà ọba tí ń bẹ látijọ́ tí bíbẹ ti ń jẹ́ bíbẹ tí o sì ní sígbà kan tí ò ní sí mọ́ láàyò mu òun ò ní tọ́ kúrò gbogbo nǹkan yòókù tó sì dá ní ó tọ́ kúrò kò sí nǹkan kan tọ́lọ́wọ́n ọba dá tí ò ní tọ́ kódà àwọn màláìka náà ò kù hadith kan fi yé wa wípé malak tó ń gba ẹ̀mí òun náà ó kù wípé ikú fúnra rẹ̀ ọlọ́run ọba ó pa òun náà tó bá yá ó ní ọlọ́run ó pàṣẹ lẹ́yìn tọ́mọ àlùjẹ́nà bá ti wọ àlùjẹ́nà tọ́mọ ọ̀nà bá ti wọná ọlọ́run wà ní kí wọ́n mú ikú wá sí sóòrò ti pepsin láwọ̀ àgbò kan ọlọ́run wà ní kí wọ́n dún òun náà ó fi jẹ́ pé ìṣẹ̀mí wa ọgbà àdẹ́ra ìṣẹ̀mí gbére ni kíkú tó ń gbẹ̀mí ẹ̀dá náà ó bá kú kí wá ló kù tí ò ní kú ni àyà tó ń sọ yìí pé ọlọ́run ó máa wá béèrè yìí pé lèmọ́nì lèmọ́nì kùlìyẹ́ òun lillahi luwahidu kọha pé ta ni agbára wà fún lẹ́nu nígbà tí òun náà bá pa gbogbo ohun tó dá sí òsì àfòun nìkan ọlọ́run ọba àlekí ọlánàwọ̀ adarẹ̀ ló pe kò sí o àfi òun nìkan tó kò sí nǹkan kan tó ń bẹ tí ò ní tọ́kú wò ó jẹ́ màláìka o ó jẹ́ mànàbí ádámọ̀ o ó jẹ́ àǹjọ̀nú o àwọn náà ó kú ọlọ́run ọba nìkan ni ò ní tọ́kú wò kì í wá ṣe kú nìkan ni ò tọ́ fóun òrùgbó ò gbọ́dọ̀ gbé kò gbọ́dọ̀ tòrùgbé ọlọ́run kì í tó gbé dèpòdépò pé ó ti ẹ̀sùn tòtẹ́nì kan bá ti lẹ́nìkan kú lórí nǹkan kan lórí àgbélébùú ó yé mùsùlùmí pé kò lè jẹ́ ọlọ́run ọba ọlọ́run ní tó gbé kò ní sùn dèpòdépò pé a ti ẹ̀kú ìròyìn gbẹ̀yìn fún èmi yìí kọ́lékún bìlà hajà wọ̀rọ́ọ̀zẹ̀kún bìlà mọ́nà ó dọ́gba tó pàṣẹ pé ká mú wá tí ó sì ní bùkátà. ẹgbẹ́ wí ọlọ́run ọba ọba tó ń pàṣẹ pé mo fẹ́ ẹ kò sí ní bùkátà táwa bá ń fẹ́ nǹkan lọ́dọ̀ ẹ̀dá ní bùkátà ni gbogbo wa tá à ń lọ ọ́fíìsì kì í ṣe pa nífẹ̀ẹ́ ṣe ti dé lọ sí vi lọ ṣiṣẹ́ a ní bùkátà sówó ni bá pàṣẹ pé kẹ́ ẹ tún un ṣe rò bá ní yín ọlọ́run ní bùkátà sí tó bá ní kẹ́ ìbáṣe kò fi lékún ọlá ọlọ́run ọba àìṣe kò dín ọlá ọlọ́run ọba kù ó ní nítorí náà òun ni holic bela haja ọba tó dẹ̀dá tí kìí sì ṣe kó níbi ẹ̀dá ẹ̀yin náà wò nígbà tó dá wa ó dà wá sílé ayé ó ní ká wá ṣe bákan ká má ṣe bákan tá a bá ṣe bóun ṣe ní ká ṣe òun tọ́jú àyè kan sílẹ̀ fún wa ìdẹ̀ra gbére ni ká wá bira wa léèrè ìran ọdún mélòó ló kí láyé síbi tọ́lọ́wọ́n bá ń ju èyí ó fi tọ́ sí ẹ ìbáàdà mélòó ló ṣe láyé síbi tọ́lọ́wọ́n ju èyí ó fi tọ́ sí ẹ so kì í ṣe pé ìbáàdà ẹ lọ́lọ́wọ́n bá need láti fi ẹ sàlìjẹ́nà ṣùgbọ́n ìbáàdà yìí tó ṣe òun ni wọn náà fi sọ fọlọ́run pé ó gbà fọlọ́run ọba o ibi tó tẹ̀ ẹ́ sí ló tẹ̀ sí ọlọ́run wa nítorí ipò tẹ̀ síbi tóun tẹ̀ ẹ́ sí àfi àánú wa àfi fi ẹ́ sàlìjẹ́nà tọ́ta bá tún rántí pé kò sí nǹkan kan tọ́lọ́wọ́n bá ní ká mú wá tọ́lọ́wọ́n ní bùkátà sí èyí tá ṣe òní jọ wá lójú kọ́lẹ́kọ́n bìlà àjà gbogbo àṣẹ tó bá pa wá wàláhì fáǹfààní tara wa ni wọ̀rọ̀ ọ̀zọ́kọ́n bìlà mọ́nà ó sì ìjọba tó jẹ́ pé tí ó bá rọni lọ́rọ̀ òun ò tiẹ̀ mọ pé nǹkan kan ti ń bẹ lọ́dọ̀ òun dínkù ẹ̀dá ló jẹ́ pé bó ṣe lè wù kí dúkìá ó pọ̀ tó tá a bá lọ bèrè lánàá tá a béèrè lónìí ẹnu á kọ́ àwa gan láti béèrè lọ́la tẹnu ò bá kọ́ wa òun gan ti máa complain sínú pé wọ́n wá lánàá wọ́n tún ń bọ̀ lẹ́nu ṣùgbọ́n lọ́wọ́n ọba subhanahu wa ta'ala inú tiẹ̀ máa ń dùn sí pé kẹ́ ẹ béèrè ni kódà ó ní àìbèrè gan ló ń jó òun nú ó ní òdùrún ni ẹ pè mí ẹ bí mi ní tẹ́ ẹ fẹ́ afẹ́jìbìlẹ̀kùn kí n dá yín lóhùn anábì ní àdùá wọ́ọ̀lì ìbàdàn sí pé títọrọ nǹkan lọ́wọ́ ẹ̀gbọ́n ni ìbádà torí pé òun kì í ṣe tó dì í síbi kan tó lóhùn kà wípé òǹkà ẹ̀yìn ń dínkù tó bá ti ń fún yín ó ń fẹ́ kó máa rí bẹ́ẹ̀ náà ni. so nípa báyìí tá a bá gbọ́yé ní tí wọ́n ń sọ fún wa ni pé ọba táwa ń sìn kì í ṣe ọba tí tí mo tọrọ lánàá níjẹta dé tó wà lọ́wọ́ ẹ̀kú kì í sì ṣọba tó ń kà wípé tó ń béèrè ó tó ń béèrè tí mo ṣẹ̀ fún nìkan mọ́ wọláì pé ṣé ń bèrè yẹn gan-an nínú ọlọ́run bá ń dùn sí ẹ àmọ́ wa ti bẹ̀ mọ̀ wípé kò sí nǹkan kan tó fẹ́ gbà lọ́wọ́ wa fóun gan òṣàgbà nǹkan ọ̀hún ká lè rẹra wa sílẹ̀ fọlọ́run ọba yìí pé kò ní ìdí tó fẹ́ gbà o àwa náà ló fẹ́ tọ́jú ẹ̀sùn ẹ̀ sílẹ̀ fún ìṣá aláhùn tààlà mùmí tún de la mọ̀ṣáfá bá ìtún de la mọ̀ṣáfá wọ́n ní ọba tó jẹ́ pé a máa pa dòlámà fàáfà láláì bẹ̀rù kí ló tẹ̀yìn ẹ̀ jáde bẹ́yàn ṣe lè lóhùn kàǹsà tó nínú àwọn ọba jayéjayé tó bá pa ẹ̀mí níbi tí ayé lajú dé ń sìn ó súnmọ́ fóun náà rí ẹjọ́ lórí ìkógbẹ̀mí lọ́nà àìtọ́ láyé ìgbà kan àwọn ọba tó ń pè lọ́ba aláyé wọ́n lè gbẹ̀mí ẹgbẹ̀rún èèyàn tí ò sẹ́ni tó máa yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò ibi tójú làdé ń sìn tọ́ba kan bá pàṣẹ káṣẹ tó gbẹ̀mí ẹlẹ́mìí wọ́n á pè sí kóòtù àgbáyé títorí lẹ́ẹ̀dẹ́ ò bá mu international court of justice ó ti dé lẹ́wù yẹn so kò sẹ́ni nǹkan sì tó fẹ́ pààyàn tí kìí ṣe pé ó fẹ́ yọ̀yàn pa gbogbo ẹni bá pilẹ̀ lálágbára láyé tó fẹ́ gbẹ̀mí á yọ onítọ̀hún pa ni any president of any country tó bá fẹ́ assassinate èèyàn àwọn ọgbọ̀n òun ṣe é tó lè wọ́n á rán àwọn tó máa bá wọn assassinate ọ̀tá wọn secretly ni a jẹ́ pé wọn ò lè pààyàn kí wọ́n dúró tì í. àwọn àfáwa fẹ́ ròyìn ọlọ́run ọba wọn ní mò ń mí túnbìlà mọ̀káfà ọba táwa ń sìn ọba kí pani kí dúró tì ní. tó bá pa á ló fẹ́ bí léèrè kí ló fẹ́ bí tó ṣe gbẹ̀mí tó yára lò ní àbí báwo wọn ní bá ń mọ̀ṣọ́kọ̀ ó ṣe wá jẹ́ni tí pani kí dúró tì í kẹ́rù kì í bá pé ẹnìkan ó bèmí pé mo ṣe pa á bá mọ̀ṣọ́kọ̀ tó bá dijọ́ àjíǹde ọba tó lè kápá ni láti jí ẹ̀dá dìde láti inú àìsí láti wọ́n jẹ́ òkú wá sínú bíbẹ padà ṣèlámà ṣẹ́kọ̀ tí ó sì mọ̀ nira ṣíṣe bẹ́ẹ̀ gbogbo ń tá a bá fẹ́ dá lára pẹ̀lú ìnira ni ẹni tó bá lóun mọṣẹ́ nu abẹ́ òyìnbó tó bá kó gbogbo iṣẹ́ yẹn tì í ó ní ìdè kó tó nǹkan kan mọ́ nǹkan kan kó tó ṣẹlẹ̀ ọlọ́run ò ní ìdè gbogbo wọn yẹn àṣẹ lásán ni pé ẹ jí ẹ sì máa jí dìde bírúgbìn ṣe ń hù nù lẹ̀ ni tó ọba tó lè pa wá tí ò sẹ́ni tí ó bí ó sì jẹ́ pé tó bá fẹ́ yí wa dìde kì í ṣe pé ó ń retí àṣẹ nìkan àbí prọ́fẹ̀sì kan gbólóhùn ẹnu náà ni pé ẹ jí dìde ẹ sì ọba tó wá ń parí láṣẹ kí ó sì nǹkan tó ní kí ọba ọ̀hún tó bẹ̀rù so allah táwa ń bí wọ́n ṣòro wa òun ni ẹgbọ́n yìí à ń bọ̀ wá rí àwọn ìròyìn míì tó àwọn ìròyìn tèmi tá a gbọ́ yìí nípa ọlọ́run ọba so in summary ohun tá a fi kún ìta àti mọ̀tẹ́lẹ̀ òun ni wípé lẹ́yìn tá a ní títẹ̀ òṣèlú wa dúró tó má já létí wọ́n ní ọlọ́run ọba táwa ń sìn kò ní pilẹ̀ kò ní pẹ̀kun ọba tí ò ní kú láéláé ni gbogbo ohun tó sì dá àtàmẹ́bì àti màláìkà àtàǹjọ̀nú kò sí kan tí ò ní kú wọ́n ní ọba kan ní tó jẹ́ pé nǹkan kan kì í ṣẹlẹ̀ lábẹ́ kíndọ̀mù ẹ̀ àfi kó jẹ́ pé ó fẹ́ kí nǹkan ọ̀hún ó ṣẹlẹ̀ ó lè má wàá yọnu sí o tí ò bá yọnu sí ẹni tí ọlọ́run ọba ní kí nǹkan ọ̀hún tọwọ́ ẹ̀ ṣẹlẹ̀ yóò jìyà tó bá wàá yọnu sí ẹni tọ́lọ́run ní kí nǹkan ọ̀hún tọwọ́ ẹ̀ ṣẹlẹ̀ yóò máa ní ládàá wọ́n ní látàbùlùbùlà ọ̀hán ó jọba tá a lè imagine káwa ní a ti imagine bó ṣe rí gbogbo ń tẹ́ bá imagine ìrọ̀lẹ́ pàtì ìṣọ́lọ́run ọba lẹ imagine wọ́n ní bákan náà ó jẹ́ ọba kan tó jẹ́ pé ìṣẹ̀mí gbére ní tiẹ̀ ikú ò tọ́ sí oorun ò tọ́ sí òde tó gbé. bákan náà ọba tó jẹ́ pé tí ó bá pa ẹ̀dá tí ó bá gbẹ̀mí tó dá kì í bẹ̀rù kí ni ó tẹ̀yìn ẹ̀ jáde ni tí ó bá sì jí dìde kò ní lára rárá ọba kan ni tó jẹ́ pé kò ní bùkátà ṣùgbọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ wa tí ó bá sì rọ̀ wá lọ́rọ̀ ìpayà kì ṣe é pé ó tún dínkù ká bẹ́ẹ̀ ká tọrọ lọ́wọ́ ẹ̀gbọ́n ló ń dùn bóun náà abẹ ọlọ́run ọba yìí pé àwọn díẹ̀ tá a fi ròyìn ọlọ́run ọba fún wa yìí ọlọ́run jẹ́ kó jókòó sórí ẹ̀mí dáadáa tó bá jókòó sórí ẹ̀mí tó jẹ́ pé ìgbàkígbà tá a bá ń sọ̀rọ̀ ìbáàdà táwa bá ń ronú kan ọlọ́run ọba àwọn ìròyìn yìí là ń pèsè ni a máa mọ kí ni ò tiẹ̀ tọ́ kí mùsùlùmí tiẹ̀ rò nípò òun fẹ́ ṣe yàtọ̀ sí pé kákan máa jẹ́ mùsùlùmí ká má mọ kí la lè fi ròyìn ọlọ́run tí wọ́n ló bá ìròyìn ẹ̀ mu kí ni ò tọ́ sí i tó jẹ́ pé ìròyìn kẹfìrí ni fọ́tòjúwe tí aburú bá ṣẹlẹ̀ tí àwọn bá ní tó mo gbà fọlọ́n àwọn kan ní ẹyẹ sọ̀tọ̀ kú sọ gbogbo aburú tó bá ṣẹlẹ̀ ẹ máa rò sọlọ́n ọba sọlọ́n ló ṣe sọlọ́n lọ́wọ́ sí léyìí ọlọ́run ní pọ́pọ́mọ ọlọ́mọ eléyìí ò ń ṣe kì í ṣiṣẹ́ ọlọ́run eléyìí o àṣetánì ló ṣe léyìí ọlọ́run ò lọ́wọ́ sí ọlọ́run ò mọ̀ sí ẹ má sì rántí kì í ṣe tọ́lọ́run mọ́lọ́run ọ̀rọ̀ yìí lè jọ̀rọ̀ yìí ṣùgbọ́n kì í ṣọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kúfùrù ni àwa mọ̀ wípé ẹni tí wọ́n pa wọn ò déédéé rí ipa láláì jẹ́ kọ́ lọ́wọ́n bá mọ̀ sí ṣùgbọ́n lọ́wọ́n ò yọnu sí pípa tí wọ́n pa torí pé agbọ́yénú àkédà yìí pé nǹkan kan ò ní í ṣẹlẹ̀ àti kọ́ lọ́wọ́n ọba ó fẹ́ ṣùgbọ́n kò yọnu sí àìyọnu sí lẹni tó pa òfin lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba. bákan náà ọ̀rọ̀ kádàrá ò ṣe kádàrá wọn á ní ọlọ́wọ́n ò kọ bí ilẹ̀ ọlọ́wọ́n kì í ṣe bí gbogbo eléyìí pẹ̀lú àlàyé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ tí kì í ṣe kọ́lọ́wọ́n bá ti kọ́ lẹ̀ wàláhì ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta sọ èyí tó kọ́ lẹ̀ ní dáadáa tó ní káwàá jẹ́ iṣẹ́ á ti bẹ̀rẹ̀ ládá èyí tó kọ́ lẹ̀ tó ní dàkejì ẹni òun ò yọnu sí ẹni tó ṣe é ó ti bẹ̀ sórí ibú yóò bá ọlọ́wọ́n bá pàdé kọ́lọ́wọ́n má fi wá jíṣẹ́ ibi abẹ́ ọlọ́wọ́n bá yí pé èyí tá a ṣe lálàyé kọ́lọ́wọ́n jẹ́ pé yóò wájú bá ti ṣàlàyé ẹ̀ lọ a máa fẹ́ gba questions wa àti contributions wa in the next one hour bismillah. tí question yẹn bá jẹ́ lórí nǹkan tí mo sọ yẹn ló máa tẹ́ mi lọ́rùn jù so that i lè understand it better but tó bá jẹ́ other thing náà no problem. asalaamualeykum. aleykum salaam. ọkọ tí mo fẹ́ béèrè ó fẹ́ papọ̀ mọ́ ẹ̀sùn. naam. ẹnìkan ni ó ń rí àdánwò àdánwò yẹn ń pàṣẹ tó ń tẹ̀lé ra wọn. naam. ó jẹ́ mùsùlùmí ó wá gògò lẹ́yìn ẹ̀ pé ah wọ́n ní ẹni tó bá tí àdúrà bá gbà pé ó ní ó dẹ́ṣẹ̀ ni wípé tí ẹ̀ṣẹ̀ ni òun dá ni àbí kí nìkan tó ń ṣẹlẹ̀ sí àdánwò ni ó fi ń fa ìlera wọn ṣá owó wa fi lọ̀ mí mo níwẹ̀ẹ́ mo ní màá bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀. yẹ kí bá ti la ọpẹ ẹ̀yin mú téèyàn bá ràdánwò nǹkan tí ò wù ú kí ni possibility ń jẹ́ kó ṣẹlẹ̀ ṣẹ́ṣẹ́ nìkan ló lè jẹ́ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. tó tún lè jẹ́ ó lè jẹ́ test àmọ́ pé mẹ́ta ìkànnì méjì náà ni áìdà kó jẹ́ pé èèyàn ọlọ́run ọba ń fi yẹn jẹ kó lè ronú pé kó tọrọ àforíjì kékeré ń sìn torí pọ́lọ́hún ò fẹ́ lọ́ọ̀yà yẹn lára fún kókó wá bá òun lọ́hùn kóun ó fi jáde láyé kóun má tiẹ̀ mọ̀ gbádùn kankan gbogbo ìyà tó bá wà lákọọ́lẹ̀ fún kọ́lọ́hún jẹ́ kóun jẹ́ ń dè báyìí wàláhì tí wọn bá mọ ìyá tọ̀hún bá nẹ́bí ṣèrò yẹn èyí ó múra pé jẹun kúkú jẹ gbogbo ìyá ni pé ń dún ṣùgbọ́n àní bẹ ọlọ́run tó kú fìyà jẹ wa ó ní nǹkan kan lọ́dọ̀ tó dáa ju kó fìyà jẹ wa lọ òun náà ní pé kó forí jì wá ìyẹn la máa tọrọ tó ti yé so ìgbàkigbà tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ sí wa tẹ́mi wa kọ̀ á máa ronú pé ìkànnì méjì ni yálà kó jẹ́ yà àbí kó jẹ́ àdánwò àwọn anábì ọlọ́run ridwanu lahi alayhi ó ṣe jẹ́ pàwọn làmẹ́dì sọ pé bàlá onímùsíbà tí wọn ló máa ń pẹ́ jù àbẹ́rẹ́ ìgbẹ́ tó sọ bẹ́ẹ̀ ni ó ní aṣẹ́dùn náà ṣe bàlá ẹn àlàǹdíyà ó láwọn tí mùsíbà máa ń bá jù àwọn anábì ọlọ́run ni lẹ́yìn wọn kọ́ ó ní fúnmẹ̀l amsel fẹ̀l amsel báwọn èèyàn bá ṣe wá ní máa nì sọ́lọ́run ọba tó wọ́n fẹ́ jọ àwọn anábì ọlọ́run ọba tó bẹ́ẹ̀ làdánwò wọn ṣe máa ń pọ̀ sí táwa lè bọ́ ẹ̀yìn sí pé ajẹ́ pé àwọn ànábẹ́ ọlọ́run lẹ̀ṣẹ̀ wọn pọ̀ of course not tó ti yé tó olùsíbà tí wọn ló pọ̀ jù òmí ìpẹ́ṣẹ̀ wọn ló pọ̀ jù ṣùgbọ́n àwọn ọlọ́run ọba máa ń fi àmì wò jù. ẹ ṣe. tó ti clear. ó clear ṣé ní mo tẹ̀lé. ẹ jẹ́ kí wọ́n ti kọ́kọ́ kún un tí nǹkan bá má jẹ́ ká máa sọ fúnra pé a kì í ṣẹ̀ṣẹ̀ test ni ó lè jẹ́ test ó lè jẹ́ ṣẹ̀ èyíkéyìí tó bá jẹ́ nǹkan tó sèèvù jù fún wa ni ká sọ pé tó ẹ̀ṣẹ̀ wa ló pọ̀ kọ́ lọ́n foríjì wa ọtí wọn bá azùn pé kì í ṣẹ̀ṣẹ̀ o ti ń fọrọ ẹ̀ mọ́ ẹgbẹ́ ìsìn wọn tí sọ yìí tó a máa bẹ ọlọ́pọ̀ ìwọ ọlọ́run tó bá dẹ́ṣẹ̀ ní dákun foríjì wa téèyàn bá ti wá fọkàn bá ò dá mi lójú pé lẹ́yìn kì í ṣẹ̀ṣẹ̀ mm, mm, mm, kò lè jẹ́ṣẹ̀ ó kàn tẹ́sì mi ni ìyẹn gan lọ lórí ẹ̀ṣẹ̀ torí èèyàn ti fọrọ ẹ̀ mọ́ nìyẹn yes ó mú un tó bẹ̀rẹ̀ question. No mo ní mo ti ṣàlàyé bẹ́ẹ̀ fún ah, ah. ṣùgbọ́n torí pé àwọn àáfàá kan tún sọ fún pé bákan ni mo wá lóra máa bẹ bèrè ó ní kí lòun lè máa ṣe mo ní kó máa jẹ́ kí isi fáwẹ̀ kó pọ̀ bẹ́ẹ̀ni ó dẹ̀ máa jára mọ́ gbogbo ìtọ́lọ̀ nǹkan aláṣẹ tó ṣe òjì bẹ́ẹ̀ náà lọ tó bá wá ní kálọ̀ owó wá solúṣọ́ tó àwọn ò ní fẹ́ òjì bẹ́ẹ̀ náà lọ yọ̀bá kí n lọ fẹ̀rọ̀ two question number two. wọ́n lé nìkan àbí kí n gbọ́ okay sorry sister um, we've just been informed that someone in the city does not she doesn't understand Yoruba or she doesn't speak Yoruba which of the two? she doesn't speak but she understands minimum requirements are not the people understand but if the sister wants to ask any question free to ask in English eh? Once you understand what we've been saying so far, there's no problem. But if she wants to ask a question, she can do so in English. So question number two. Sorry, the sister concerned. You know yourself better. Do you understand Yoruba? All I've been saying. If yes, there's no problem. Okay, but if you can't speak, you can ask a question in English. Question number two. Asalaamualeykum. Aleykum wa rahmatulah sọ ọ̀rọ̀ yẹn lẹ́yìn tẹ́ kò ní dì sí tí ò ní di rìbá mọ́yàn báwo la ṣe lè sọ̀rọ̀ èèyàn lẹ́yìn tí ò ní di rìbá. do i need to translate that for the sister? please feel free to let us know sister. the sister who doesn't understand Yoruba who doesn't speak Yoruba. do you understand that question? sister agboke ọ̀ràn wa. yes. you don't understand it. Okay, let me translate then. The first person asked that when one is uh, going through tribulation, bad experiences of life, what could be responsible? Is it because one has sinned too much or is it just trial from Allah? And I say the creed of the Salaf is that afflictions come from either of those two sources. Either because you have sinned And Allah the Almighty does not want to delay the punishment for us to the hereafter. So He visits us with calamities here to cleanse us before we die. The other possibility is that if it is not on account of sins, it could be on account of Allah wanting to elevate us with the patience we show when we are tried. This is why the Prophet ﷺ said, the people who are tried most are the prophets of Allah than the pious ones. Not because they are the most sinful, but because Allah intends to elevate them with the patience they show when He tries them. But it is safer for us, anytime we encounter persistent difficulty, to assume that we're experiencing that difficulty on account of our sins so that we seek Allah's forgiveness of those sins. It is better that way than to assume that you are sinless and you are just being tried because that thought that you are sinless is self-praise and that too can be a very great sin. That's the first question. Now the second question now, I don't make a question is Sorry, yes. How can we discuss people behind their backs without being guilty of backbiting? Yes. Um, nínú súnà arígbàláyè a lè sọ̀rọ̀ ẹ̀yìn láwọn ààyè kan tí ò sì ní lákọọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn àfáà mẹ́ńṣọ̀ ọ̀nà bíi mẹ́fà ẹ máa gbọ́. nọmba one wọ́n ní ẹni bá wá béèrè ìmọ̀ràn nípa nìka pé ó fẹ́ ṣe nìka ó fẹ́ fẹ́ sísà ni àbí sísà fẹ́ fẹ́ brọ́dà ọ̀rọ̀ marriage kì í ṣe nǹkan tá a fẹ́ ká wọ̀ ká tún sá jáde so gbogbo téèyàn bá mọ̀ yìí pé tó wá ṣèwádìí need láti mọ̀ kó lè decide bóyá marriage yìí ó tọ́ kóun ṣe é àbí kò tọ́ kóun ṣe é wọn ò fẹ́ ká fi information yẹn pamọ́ so kódà tó bá jẹ́ pé àìdá ẹni yẹn tá a bá sọ fẹ́ni tó fẹ́ fẹ́ pé kó lè múra ẹ̀ sílẹ̀ kò ní kọ sílẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn kí máa kó ní jìyà níwájú ọlọ́run àwọn àfáà wa ní hadith ta tinú ẹ̀ kẹ́kọ̀ọ́ yìí òun ni hadith fatima bintu qais àbí bẹ́ẹ̀ náà ni tí ó fẹ́ fẹ́ àwọn ẹni mẹ́ta tí wọ́n àwọn ẹni méjì tí wọ́n pẹ̀ pọ̀ sí ìkànnì wọn ni abu jaham ẹnì kejì ní muawiya bun abi sufyan ó wá fọ̀rọ̀ yẹn lò ńlá pé yàrá sọlọ́lá muawiya dẹnu kọ́ abujaham náà dẹnu kọ mi ojúṣe lọ́sọ̀lọ́lọ́ tí wọn wá sọ fún un pé ìwọ fatima sórí mọ̀ áwíà òun láhùn ṣé ọ̀rọ̀ ẹ̀yìn kọ́ ni ká sọ pé èèyàn láhùn ọ̀rọ̀ ẹ̀yìn ni ṣùgbọ́n ànágbọ̀n pé obìnrin tó fẹ́ fẹ́ nílùú láti mọ eléyìí ó fi jẹ́ pé ámú rẹ̀ sílẹ̀ kó tó wọlé tẹ́ni ẹ̀ bá sì fẹ́ nìyẹn ànájò ṣe lè wọ̀ fún un ṣùgbọ́n mo kì í lọ nípa pé ó láhùn àbújá àmì tiẹ̀ òṣìṣẹ́ ńlá òfin ahun ròyìn ẹ̀ ṣùgbọ́n ní ó máa ń na obìnrin púpọ̀ téèyàn bá nífẹ̀ẹ́ dọ́là èmi kí má lè má ṣẹlẹ̀ àjọ ni mo parọ́ téèyàn bá nífẹ̀ẹ́ dọ́là tó máa ń na obìnrin èmi kí má lè má ṣẹlẹ̀ àwa láàánú ṣe nǹkan tó fi máa gbẹ́rẹ́ sókè ayé ẹ̀kọ́ fine ànábì wa sọ ọ̀rọ̀ ẹ̀rọ náà ni àwọn àfáà ni a jẹ́ pé téèyàn bá tọ̀ àwa pé òun ní ìdìmọ̀ràn nípa nìka tá a bá mọ nǹkan kan nípa ẹni tó fẹ́ fẹ́ yẹn tá a sì mọ̀ pé sísà yóò ní í fẹ́ láti fẹ́rù ẹni bẹ́ẹ̀ tó bá mọ̀ bóyá bóyá nǹkan òun wá pamọ́ sí i kì í ṣe ṣe pé sẹ́nìkan ojúṣe ni pé ká sọ fún un sísà ẹni tẹ́ fẹ́fẹ́ yìí ẹ̀yìn lè rò pa àfa ni ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ tí sísà ò báyìí tí èké tó dẹ̀ láàfa lòún fẹ́ fẹ́ ẹni tó ṣe ń gba kọ́rì dáàbì tó bá ti dáhùn gbọ̀n sí ájá àfa lójú ẹ̀ tó yẹ yín tí sísà bá ti rẹ́jísà sí mẹ́dírẹ́sà láàrin oṣù mẹ́fà bọ́dà dẹ̀ kò ráyè wálé tán á wá wọn bọ́dà yẹn bí ìgbẹ́ tẹ bá ní kí ló dé á ní wọ̀ láì ohun ọ̀pẹ́lẹ́gbẹ̀ ẹ̀ lóògùn yìí kí ló fà á nígbà tóun náà dá nǹkan kan mọ̀ ẹni tó dá wọn dán lẹ̀ tí ṣòkòtò ẹ̀ kọjá kókósẹ̀ ó jọ àfa lójú ẹ̀ bàtìgbà tóun náà bẹ̀rẹ̀ sí ọ̀gá ẹni yìí ṣe ní kéré kódà kò tiẹ̀ ní nǹkan kan tó lè fi kọ́hùn ẹ̀mí òun wàá ṣí kúrò bí ìwọ ló ló fẹ́ sẹ̀bà sí kéré ẹni tó bẹ̀ ké tó fa lòún fẹ́ ẹni tó rí yìí tó bá jẹ́ pé òun náà fààyè sílẹ̀ tó fi ń tó ẹ̀jọ̀ máa ga papọ̀ o òun lóun ò ráyè tó ó jẹ́ àfa lójú ẹ̀ ni kì í ṣàfa o ṣé wàá mú sùúrù sùúrù wọ̀nyẹn a máa fi sísà ń lọ ẹ̀ àtàwọn nǹkan tó bá jọ bẹ́ẹ̀ ìyẹn kì í ṣọ̀rọ̀ ẹ̀yìn àwọn aburú mi téèyàn lè ní lọ́wọ́ tó máa pamọ́ fẹ́ni tó fẹ́ fẹ́ kì í ṣe haram ká sọ ṣùgbọ́n ní òun la fi ń sọ ibi tá à ń lọ gan nìyẹn ẹni tá a tọ̀ wá pa afẹ́fẹ́ yàn tó wá ní à ṣé bó ṣe rí nìyẹn jẹ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú tàn dá díẹ̀. tó ti ń sìn ọ̀rọ̀ nìkan àkọ́ ló wà lẹ́nu ẹ̀ nǹkan míì ló wà lẹ́nu ẹ̀ àti táwa ń ran àti tí wọ́n ń ran ó ní ṣe pẹ̀lú mari kò ní ṣe ó wá bẹ̀rẹ̀ sí ní tò bá nìyẹn ṣe rí náà ní bàdá tó ní ọgbà níwájú ọlọ́run ṣùgbọ́n àwọn apá ẹ̀fọ́ nítorí nìkan àdètù sílẹ̀ ìyẹn jẹ́ nọmba one nọmba two wọ́n lẹ́ni tí wọ́n bá ṣe àbòsí sí ó lè ké lọ bá ẹni tó láṣẹ láti bá kọ̀ọ̀yà pápẹ̀jọ́ òun sì <clears throat> bàbá brọ́dà wà láàyè abọ́mọ ẹ̀ ṣe bísínẹ́sì ó wá sọ owó ẹni jẹ́ àwa lọ fẹjọ́ ẹ̀sùn bàbá ẹ̀ pé dájú ẹjọ́ ọmọ yín báyìí báyìí báyìí abáàdá nǹkan báyìí pọ̀ àwa lè pálábòsí ni ọ̀rọ̀ ẹ̀yìn là yìí náà ṣùgbọ́n ní kò sọ fún ẹni tó lè bá wa kọ̀yà ó láṣẹ pé kó pè pé kó yọjú sóhun kó gba owó yẹn padà àbí alọ́bádájọ́ sẹ̀ríà wọ́n wá ní kí la bá wá àwa ní tò àbú ni o láti di oṣù mélòó kan kì í fowó jẹ ńlẹ̀ ní mọ́ tuntun yìí sì ọ̀rọ̀ yìí là ń sọ yẹn ohun tá à ń sọ ni pọ́n ṣàbòsí ṣùgbọ́n ọ̀rọ̀ òyìn tó jẹ́ láti wọ́n lẹ́ni tá à ń fẹjọ́ sùn ẹni tó lè bá wa kọ̀yà ni ìyẹn yàtọ̀ sí pé kí n kàn wá pé ẹnìkan tó ń mú lápájá ọlọ́run màṣánú wa o wọn láti kíní kan láti di oṣù mẹ́fà tí ìfowó jẹ́ ńlẹ̀ ọ̀rọ̀ yìí ò kàn ẹ́ tó fẹ́ni tó jù yí ọ̀rọ̀ ẹ̀yìn ni ṣùgbọ́n tó fẹjọ́ sẹ́ńtà bá kọ̀yà yẹn kì í ṣọ̀rọ̀ ẹ̀yìn ó di méjì ìkẹta àwọn àfáà ni a rí nínú ìṣe àwọn ẹni ìṣáájú pé wọn kì í fẹ́ kó kùrọ̀ kó sọ̀rọ̀ òjíṣẹ́ ńlá nísọ pé wọ́n là nàbì wí. wọ́n á tọpinpin tó bá ń gba hadith tó fẹ́ mú ọ̀rọ̀ jíṣẹ́ ládétì gbọ́ wọ́n á sọ pépé láti mọ orú èèyàn tó jẹ́ sẹ́ni tá a lè gbọ̀rọ̀ ẹ̀ gbọ́ ni abẹ́ni tá a lè gbọ̀ ẹ̀ gbọ́. tó tá bá ní agba hadithi yìí lẹ́nu fábit ọmọ sọ́ọ́lẹ̀ ọmọ kìnnì kan àwọn àfọwò lọ ṣèwádìí pé ẹ dákun ẹ̀yìn aládùúgbò fábit bá yín béèrè tó bá ní bẹ́ẹ̀ ni wọ́n á ní kílẹ̀ mọ̀ nípa ẹ̀. nǹkan tí wọ́n mọ̀ nípa fábit á wọn ni ajẹ́bẹ́ ajẹ́pẹ́ńkọ́ àlè gba hadith ẹ̀ nígbà táwọn ẹni ìṣáájú ti máa ń fọpinpin àwọn tó bá gba hadith wá ó ń júwe fún wa wípé àṣẹ sí jìyà fọ́rọ̀ tá a bá sọ láti jẹ́ ká mọrú ẹni tí wọ́n ló ń gbọ̀rọ̀ ànẹ́bì wá bóyá ni àbókùrọ̀ ni kò ní sí ọ̀rọ̀ ẹ̀yìn ó di mẹ́ta <clears throat> tá a bá rẹ́ nìkan tó ṣùgbọ́n tí ó hàn sáwùjọ ipò ìṣàbùrú ó sì lè fi aburú yìí ó lè fi kó bá wa fàpèjúwe sì amọ̀tẹ́nìkan ọ̀tẹlẹ̀múyẹ́ ni ọ̀tẹlẹ̀múyẹ́ tó jẹ́ ni pé ìjọba máa ń ran kó wá fi mí sílẹ̀ ó wá wà láàrin wa a máa fọ̀rọ̀ wá wa lẹ́nu wò gbogbo ń tabádọ̀ ti sọ lórúkọ islam ó ń lọ gbé fáwọn ọ̀tá islam ẹni tírú ìṣesí yẹn bá hàn sínú wa tó bá ní hmm, ẹjọ́ ń gbẹ́nu mi dákẹ́ kí n má sọ̀rọ̀ ẹ̀yìn òun ní òjò ń nípinnu yẹ ẹ̀yìn. so irú ẹni bẹ́ẹ̀ á pe àwọn tó bá jẹ́ aláṣẹ wa láti jẹ́ ká mọ̀ pé aburú kan ń bọ̀ o tá a bá tètè dẹ́kun ẹ̀ ó lè kó bá gbogbo wa lágbájá lágbájá lágbájá báyìí irú nǹkan báyìí báyìí la mọ̀ fún wọn máa ń ṣe àwọn tó wáá jáláṣẹ àwọn ló máa ta ló lóbó pé ẹjẹ ká ṣọra fẹ́ni báyìí so irú ìyẹn láti fi dẹ́kun aburú tó ń bọ̀ sáwùjọ wọn ní tá bá ṣe kì í ṣe ọ̀rọ̀ ẹ̀yìn bí ìgbà téèyàn ọ̀rọ̀ ta tó ń bọ̀ láti wá pa wá ni a ní sọ fún àfẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn ẹjẹ́ ń kíkù síkírìtì wọn a máa sọ fáwọn aláṣẹ wa pé wọ́n jẹ́ ká múra sílẹ̀. ìkarùn-ún alimujahiru bilfix ẹni tó bá jẹ́ pé òun fúnra ara ẹ̀ ó ń wà àbàjẹ́ yangàn tá a bá fi nǹkan tó ń ṣe yẹn tá a bá fi sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn wọ́n ní kì í sọ̀rọ̀ ẹ̀yìn kí ni à ń sọ yìí. láyé tá a sí yìí ṣùgbọ́n ti di nǹkan táwọn èèyàn ní ìṣe gbajúmọ̀ èèyàn jáde sínú pépà ó ń sọ wípé age twelve lòun ti ní first girlfriend every year lòun dẹ̀ máa ń pààrọ̀ girlfriend ṣìnà ò tiẹ̀ jẹ́ nǹkan kan lójú ẹ̀ mọ́ ó sọ iye oyún tóun ti yọ tó ti ń sìn àwa fẹ́ ròyìn ń tọ̀ wọ́n yẹn pé àwa ní à ah, lágbájá oníṣìnà ni àmọ́ ó lè túbá lọ́la o èyí tá a fi ròyìn ẹ̀ yẹn àwọn àfààní ńgbà tóun gan òtí tijú àti ṣe ní gbangba kì í sọ̀rọ̀ ẹ̀yìn mọ́ ẹni tí ó fa obìnrin lọ́wọ́ tí ó fọ ọkọ lọ́rùn ní street tá a bá sọ̀rọ̀ èyí pé a fásitì ni tó ti yé wọn láàparọ́ mọ́ pé ó jẹ́ pò kí ẹ̀dá yẹn kì í sọ̀rọ̀ ẹ̀yìn nǹkan téèyàn fúnra rẹ̀ bá ti ń ṣe láṣehàn tá a bá sọ nípa ẹ̀ lẹ́yìn wọn ní kò sí jìyà pé ó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn ìyẹn nínú ìwà àbàjẹ́ Um, ìkẹfà ìrántí ìkẹfà ṣùgbọ́n láwọn àyè márààrún tí mo sọ yìí kò sí jìyà pé asọ̀rọ̀ ẹ̀yìn fẹ́ni tó bá rí pé òun sí ààyè tó ti ní ìkóhùn sọ irú ẹ̀ níbẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ aṣọ ẹ̀nu náà. ìjọsọ tó yẹ pé ẹnì yóò ń ṣe dáadáa sí yàn wọn wá fẹ́ sọ ọ́ bí akẹ́ni téèyàn sọ fún yẹn bí akọ́ bá yàn kí ọdún yẹn báyìí ló jẹ irú yẹn ṣe. rárá kò sínú àwọn kan tá a kà sílẹ̀ yìí kò sínú ẹ̀ tó bá jẹ́ èèyàn bú ó dẹ̀ ń ṣe dáadáa sí wa èèyàn bú wọ́n ní àwọn bàbá wa ní èéfín lè wà àbí ó ṣe jẹ́ ní ire lójú ẹni tó ń bá ṣe yẹn ó pẹ́ ó yá ìwé ń bọ̀ wá hàn tó ń sìn tó káwọn má bàjẹ́ kí ló ti mọ̀ wá bó ti ṣe tọ́wọ́ bà ẹ̀ mú last year. ó dẹ̀ ti ronú kan àwọn ìbàjẹ́ tó ń ṣe tọrọ àforíjì ọlọ́run ọba ó wá fẹ́ sàkànnì níṣe pẹ̀lẹ́ lòmíì ẹ wá kí wọn lọ́pẹ́ lágbájá àìyàn bú ni o ó mú kiri kan lágbá láàyè kò dẹ̀ kí ìfìwà bú wọn ó mú kiri kan ọ̀rọ̀ yìí nìyẹn wọláì. dáadáa ló ń ṣe fún yàn. Okay. Bẹ́ẹ̀kẹ́ ìyẹn bá yàn. No, a ti ní ṣe fundamental definition kí lọ́rọ̀ ẹ̀yìn recently mo gbọ́ kútúbà yín kan ní gidado. Ah. ló bá pé àwọn àtàwọn sọ pé ibù gan kéèyàn sọ̀rọ̀ da èèyàn dáadáa lẹ́yìn ó léyìn òwò orí bọ́ ń bẹ̀. bí wọ́n pé dáadáa lèèyàn sọ nípa ẹyin nìyẹn. pẹ̀lẹ́ jẹ́ ni mo sọ yẹn o. mo ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ lé pé gíbà ibù gan kéèyàn bá pọ̀ nǹkan kéèyàn sọ nípa ẹni dáadáa ni. pé àwọn àfáàní èèyàn ò tí ì mú orí bọ́ wọ́n tún wá ní tó bá jẹ́ òótọ́ ni wọ́n ká sọ nípa ẹ̀ ní ìfẹ́ pé tó bá jẹ́ dáadáa àkọ́kọ́ náà tó bá jẹ́ dáadáa sọ nípa ẹ̀ kò lè jọ́rọ̀ òun. bẹ́ẹ̀ ni sọ nìkan tí yàrá sọ nípa ẹni náà bẹ́ẹ̀ afẹ́ ọ̀kùnrin bẹ́ẹ̀ ṣe sọ nìyẹn. sọ nípa ẹni yìí. ó dájọ́ ṣe bèrè yín. sọ bẹ́ẹ̀ tí mo sọ pé kò lè jẹ́ ìrìn fẹ́. nà ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún wa. wọ́n ní bímọ àyẹkẹrà ìwà nábì kí ló ń jọrọ èyí ó ní ní máa fi nǹkan téèyàn ò fẹ́ ròyìn ẹ̀ lẹ́yìn ẹ̀ kì í ṣe nǹkan tó fẹ́ gbogbo wa ló jẹ́ pé tá a bá ṣiṣẹ́ rí tó bá fi ròyìn wa inú wa máa ń dùn àdéhùkọ́ ni kí wọ́n ní àkóhùn lágbájá ọlọ́ba mi sán lẹ́sàn-án rí o àlò oúnjẹ ní lásìkò ọ̀la àwọn àdẹ̀jẹ̀ ká màlá oúnjẹ ló wọn à ń ṣe ẹ̀ ní ìyẹn kì í ṣọ̀rọ̀ ẹ̀yìn torí pé dáadáa la ti ń ròyìn ẹ̀ but nǹkan tá a mọ̀ pé kálá afẹ́fọ́ lójú ẹni yẹn inú ẹ̀ kò ní dùn sí fàǹsọ́ ìyẹn lọ́rọ̀ ẹ̀yìn ìyẹn ni wọ́n ní àgbọ̀dọ̀ sọ àyàfi tó bá jẹ́ kan náà àwọn ààyè tí mo kà sílẹ̀ yìí tó na ìgbà táwọn ẹbí wa bì fáyìn kí ló ń jọrọ ẹ̀yìn wá bí tó bá wá òdodo nìkan tí ń sọ anábì yẹn gan ó ní yẹn gan ló tó ká má rò pé ńgbà tí nǹkan tí mo sọ yẹn ti yé dandan pé ó ti wá nítòsílẹ̀ pé ká máa sọ lọ rárá òdodo ni ṣùgbọ́n yẹn ò ní dùn sí pé òun sọ má sọ àyàfi tó bá jẹ́ pé o kó sí kan náà àwọn àyè márùn-ún wọ̀nyí. ẹjọ́ sọ̀rọ̀ yẹn yé wa mo bẹ̀rù pé kí ní ẹ bá àwa sísà méjì àwọn brothers lọ àmọ́ àwọn àrùn tí wọ́n bẹ́ẹ̀ ni bàtà pé ìbá ààyè gidi gan-an torí nítọ̀ náà bá ti dá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀yin ò ń rí ẹ̀mí gbé nǹkan sí brọ́dà lè pa nǹkan mọ́ra kódà ẹni tó tó ṣẹ́ for the next ten years ó lè má sọ tẹ́yìn bá ti rúmù lágbájá ẹ̀ máa ròyìn nǹkan tí mú tàmọ́dó ṣe so ẹ jẹ́ ká ṣọ́ra fáwọn àárín yẹn yes. For sister who doesn't understand Yoruba, the question says, what constitutes backbiting in Islam? The Prophet was asked that question and he said, backbiting is mentioning your brother with what he would not like behind him. Then the companion who asked him the question said "Father, Ya Rasulullah, what if what I'm saying about my brother is true? What if it is truthful? He said, yes, that is backbiting. If what you're saying about him is falsehood, that is slander. It is even worse. So even if what you're saying about him is true, for the fact that he would not like it to be said about him, it is prohibited, it is haram for you to say it about him, except in certain circumstances. What are those circumstances? They searched, they searched through the texts of the deed, the uh, examples of the Messenger of Allah, and then brought out some exceptional cases where backbiting would not attract punishment from Allah. So it is not called backbiting in those instances. One, when a person seeks advice concerning a marriage he wants to go into, whatever we know about the person he wants to marry, which may assist him or her in deciding for or against the marriage, we can share it with them. Yes. If we know a brother to be wayward, to be a liar, to be deceptive, and he's presenting himself like a saint to an innocent sister, we should warn the sister. What this brother, of course, allow me to change him at night, but the way we know him, he's not reliable. So watch it. You understand? And we have a text that the Prophet did with one of the Sahabiyat who wanted to marry Muawiya bin uh, Sufyan or Abu Jaham, when, he, when she sought his counsel, he warned her, Muawiyah is miserly, he's tight said. Abu Jaham beat women. So the Prophet encouraged her to marry Usama bin Zayd, and she said she never regretted it. So from this, the scholars say, yes, we may things like that uh, on occasions where people need advice for marriage, and it's not counted against us as backbiting. Secondly, um, in the first hadith, we desire that only truthful people are permitted to ascribe sayings of the Prophet to him. So if anybody says anything that he heard it from the Messenger of Allah, the scholars are used to investigating about that person's personality. Was he known as a liar? Was he known as uh, a, a, a, uh, <coughs> was he known with any uh, unbecoming character? so that we can warn people that any hadith he relates is not reliable. So they count that to as one of the excuses on which ground we may do what is ordinarily backbiting but would not have to account for it as backbiting. Thirdly, um, when we are wronged, we feel our right has been trampled upon. It is permitted for us to make complaint before a Sharia judge or anyone else in his capacity who can help us regain our lost right. Of course, when complaining to the Sharia judge, you'll be backbiting because you'll be saying things that person would not want to be mentioned about you. But because here it is to get your right back, we have ample text in the Sunnah that says it is allowed and no sin is written against us. Case number four, when there is um, general danger, okay, uh, that the Ummah is likely to encounter on account of some information that is not known to them that one or two persons in the Ummah have. So they have a duty to warn the Ummah against that danger, even if they have to mention some people who parade themselves as Muslims or who are hypocrites. If they have to mention the secret they know about them to the Ummah to does not hide it and in fact he feels proud of it. Like some young man will say, oh, girlfriends, I can't even count how many I have. If you want to speak about such a person, say this is a rural brother. This one is a fasiq. It will not be counted as baptizing because that's what you are saying. What you are saying about him, he himself does not hide it. He does in the open. But that is not the case. If we someone doing an evil deed in secret, we want that to be covered and we should not spread that. After scolding it, making admonition, we should keep that as long as Allah desires that it remain a secret. It is not good that we spread such. Yes. Question number three now. Assalamu alaikum. Alaikum assalam wa rahmatullah. Question number three. pé níbi ọ̀rọ̀ àtijọ́ Naam. Ṣé wà tó ń dá ọmọ tuntun jẹjẹ? Bísímìlá. Àdìsí kan wà tó bá pé ó sọ yìí sí wọn kà. Ọlọ́run bá sọ pé ànábì sọ sọ́nà mi pé bàbá ọlọ́run bá dá wa. Naam. Ipò ni ó fi ọwọ́ ọ̀tún ọlá rẹ̀. Naam. Ìbúlẹ̀ pẹ̀ pé gbogbo àwọn tóun bá fi lè dá o, ọmọ àlùjẹ́ náà ni wa. Ó tún fọwọ́ ọlá ìkejì, ó tún fi sọ pé gbogbo àwọn tó máa ṣe lè da ọmọ náà ni wọn. bẹ́ẹ̀ni. wọn máa ń takò làákàyè ni pé ṣé kò ṣe pọ́nlọ́ ló fi design pé iná làwọn lè máa wò ni. exactly the question says <clears throat> there is a popular hadith my sister says she doesn't know whether it is authentic or not and I confirm it is authentic the hadith says when Allah created mankind he took a handful among us and said I have created these ones as Jannah He took another handful and said, I have created these ones for hellfire. So my sister says, when discussing predestination, we often discuss it and say, Allah is not unfair, Allah is not unjust, and Allah has not compelled anyone to do any action. But she finds it difficult reconciling that position with that hadith. You understand the question now, my sister? Okay. Àlàyé rẹ̀. Gbogbo alágbé ìbéèrè yẹn àbí? ẹ jẹ́ kí n fún yín lápèjúwe àkọ́kọ́ náà a ní agbàyé pé ọlọ́run ọba ti mímọ gbogbo ohun tó máa ṣẹlẹ̀ kí nǹkan òun tó ṣẹlẹ̀ àìbẹ́ẹ̀ kọ́ ni ṣé ìmọ̀ ṣé jíjẹni nípa ni mo ń bèrè rè ni o tí n bá nímọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ṣé mo ti jẹ́ ní ẹ nípa pé ó gbọ́dọ̀ ṣe é kò sí ìjẹni nípa ń bẹ̀ àwa sọ pé ọlọ́run ọba nímọ̀ láti ìpìlẹ̀ wípé nǹkan báyìí máa ṣẹlẹ̀ nǹkan báyìí máa ṣẹlẹ̀ àwọn tí wọ́n wá ní ọlọ́run jẹ wá nípa wọ́n nímọ̀ ọlọ́run ọgbọ́n ni ipá táwọn ń sọ àwọn àfa àwa dá wọn lọ wọ́n ní rárá ká nímọ̀ nǹkan kò jẹni nípa mò ń kọ́ àwọn ọmọ mẹ́wàá ìkan ò ní nóòtù kò dẹ̀ ní farabalẹ̀ ní class kò sí nǹkan tẹ́ ẹ sọ tó yé wọ́n wá ní kí n present àwọn mẹ́wàá fẹ́ exam wọ́n á ní hmm, ẹ a kì í mọ̀ o àwọn kan ní need láti repeat the class as the class teacher sáré rò kó máa repeat the class màá ní ah ọmọ pẹ̀lú ìmọ̀ repeat the class torí pé kí ni kò mọ nǹkan kan olódò ni kò ní note kì í bẹ̀ kọjá ara ìmọ̀ ni mo ní yẹn mi ò jẹ́ nípa láti repeat it tọ́ba dẹ̀ ṣẹ̀gbọ́n yẹn lóòótọ́ lóòótọ́ ó láìpẹ́ ó súnmọ́ kó rí bẹ́ẹ̀ information tí mo ní kò jẹ́ nípa i'm saying what i know wípé máa ṣẹlẹ̀ but kì í ṣe pé mo fi fọ́ọ̀sì sí ó lè yẹra bẹ́tà téèyàn jẹ state governor ń sì ó wá ní ẹ̀kọ́ physics wọn kọ́ physics ó ní ẹ̀kọ́ prison yard wọn wá ní gọ́vnà wa kí la fẹ́ fi prison ṣe ó ní mo mọ all citizens can be right they can't all be law abiding a máa ra wọn criminals lóòótọ́ lóòótọ́ nígbà tó jẹ gọ́vnà wọ́n máa ń wọlé wọ́n máa ń rọ́bà ẹnìkan wá tẹ̀sùn kan gọ́fúnà wọ́n ní gọ́fúnà ló sọ wọ́n di àmúrọ́bà kí ló dé wọ́n ní àá wọn ò tún ìjálè tó fi kọ́ prison kalẹ̀ ó lù ú pé òun gbọ́ tí yẹn ṣẹ́bi pé wọ́n máa jalè ǹjẹ́ wàá lè gbà yí pé gọ́fúnà tó kọ́ prison kalẹ̀ òun ló sọ àwọn yẹn délé ó mọ ìṣe wọn ní pé kò sí bá a ṣe lè kọ́ wọn wò é ká pèsè iṣẹ́ tó àwọn kan wọ̀ lójú kòkòrò wọn máa jalè torí pé mo ti mọ̀ pé ó máa ṣẹlẹ̀ ẹ̀dá mi kọ́pì mi yà sílẹ̀ mo ṣe nífẹ̀ẹ́ kọ́fíìsì tó ìmọ̀sọ́lọ́wọ̀n bá ní nípa nǹkan tá a máa gbélé ayé ṣe tó ti yé ìmọ̀ yẹn ò jẹ́ wá nípa àfi sẹ́yìn náà bá gbà pé gọ́vnà tó kọ́ prison yard kalẹ̀ ló kọ́ ram robert olùfẹ́ access yẹn clear bọ̀ book lẹ́yìn tọ́lọ́run wá nímọ̀ yẹn ọlọ́run tó wá pàṣẹ kíkọ́ ẹ̀ tó kó wà recorded tó ó wà lákọọ́lẹ̀ pé ẹni tí mo dá yìí mo mọ̀ ọ́ báwọn ànájì bá tẹ̀ jíṣẹ́ fún léraléraléra tinú ẹ̀ ló máa ṣe ẹ̀bá tó ń tí mo mọ̀ yẹn ẹ̀kọ́ sílẹ̀ wípé tó bá di ìgbà báyìí báyìí báyìí lágbájá ọmọ tàmọ̀dún nǹkan báyìí ní ṣe ìmọ̀ kò jẹ́ nípa kíkọ́tà kọ sílẹ̀ kò jẹ́ nípa the same way tó jẹ́ pé tíṣà tó wo class ó ní eléyìí mo mọ̀ pé áfíìlì olóògbé ni tẹ ẹ bá ti wo wàá ẹ̀fẹ̀ ẹ̀kàn fún wọn nígbà tẹ fún un ọmọ yẹn wá sí lóòótọ́ lóòótọ́ tíṣà yẹn sọ nǹkan tó sọ based on nǹkan tó mọ̀ ni tó àti mọ̀ àti kíkọ sílẹ̀ táwọn pè kádàrá kò sí kankan tó jẹ nìyẹn nípa sẹ́ǹgbọ́n nù mọ́ ìgbà tọ́lọ̀ wọn sọ pé mo dáhùn èyí fún àlùjẹ́nà mo dáhùn èyí fún náà tó bá ní káwọn àfa ṣàlàyé kí wọ́n máa ń sọ. wọ́n ní ìmọ̀ tó mọ̀ nípa àwọn tó dá tó fi ń sìn yìí ìmọ̀ tó mọ̀ nípa wọn pé kódà tó bá jẹ́lé àmẹ́bì ló ti jáde bí nǹkan náà ọmọ àmẹ́bì ni ọ̀ ẹ̀rántí ọmọ àmẹ́bì ni ó yàtọ̀ rẹ̀ àdúgbò yàtọ̀ rẹ̀ so ìmọ̀ tó mọ̀ nípa wọn ló fi jẹ́ pé ń jẹ́ tó dá àjẹ́nà ó fi àjẹ́nà lọ́kàn balẹ̀ pé nínú àwọn ẹni tí mo fẹ́ dá àwọn kan wà wọn ò gbà tèmi ààyè wọn ni wọ́n. àwọn tí wọ́n wá ní ìdàkejì làwọn ó ṣe ó sì mọ̀mọ̀ yìí pé wọ́n máa ṣe bẹ́ẹ̀ tó ti yé ó wá ní ìwọ náà ìwọ náà fọkàn balẹ̀ ìwọ náà yò ó tó ti yé nínú àwọn tí mo fẹ́ rán àwọn àlẹ́bùsí àwọn kan wà tí ó gbòòrí ọ̀dọ́ làwọn ń bọ̀ ìyẹn ni túmọ̀ pé mo dá àwọn kan fà jẹ́nà mo dá àwọn kan fún náà ṣùgbọ́n mi ò jẹ wọ́n nípa pé kí wọ́n ṣiṣẹ́ àlùjẹ́nà mi ò jẹ wọ́n nípa kí wọ́n ṣiṣẹ́ náà. nígbà tí mo dá wọn tán mo rán àwọn ànábì sí wọn pé ẹ kì wọ́n ṣiṣẹ́ àlùjẹ́nà ẹ kì wọ́n ń lọ iṣẹ́ náà. ó máa àlùjẹ́nà bá ti wá lánàá pé òun fẹ́ ṣiṣẹ́ àlùjẹ́nà kí ọlọ́run wàá ṣe ọlọ́run wàá fún lágbára. ìyẹn lọ́wọ́ ẹ má rò pé òun fẹ́yìn tí ẹ̀yin lẹ́ dáa kí o ẹlẹ́ẹ̀fẹ́ kí ni wọ́n fagbára ràn yín lọ́wọ́ ó ti clear bọ̀ torí pé ẹ̀mí kí náà kọ́kọ́ lọ́ọ́ bẹ̀ tóbi tó fagbára mi kún fún yín lẹ ṣe ní ẹ̀tọ́ sí pé kí n san yín lẹ́sàn tó ti yé ọmọ ọmọ òun gbọ́ gbogbo ohun táwọn àmẹ́bí sọ ó dẹ̀ gbọ́n kúrò ọlọ́run ní ìfẹ̀lẹ́ azáhó nígbà tí wọ́n borí àwọn ọlọ́run náà gùn wọn lórí tó àwọn lẹ́nu wọn kọ́kọ́ gun ọlọ́run wa ní tẹ ẹ náà fẹ́ sẹ̀sì ìdákẹ́jẹ́ lẹ́fẹ́ ṣe gbogbo lágbára tẹ ẹ máa dára tó wọ̀ yìí tó ti yẹn sì tó clear inú tó bá àárín ẹ̀ṣẹ̀ rí nìyẹn jọba tó lọ fẹ́ rẹ̀. ẹyọ kan náà ni bọ́tà títà ń bá sẹ́kù ṣẹgbẹ́ ọmọbìnrin the question i've uh, read out the answer is this the seller, salaf saleh our predecessor say allah the almighty has knowledge of all things before they ever happen. But the knowledge, the knowledge of the thing that is about to happen is not the same as compelling that thing to happen. And a good example is if you teach a class of pupils, some of which are brilliant and hardworking, and some of which are lazy and idiotic. You can say even before they attempt an exam that so and so and so are likely to pass. So and so and so are going to fail because they are stupid and lazy. That is sheer knowledge. Now, if it happens the way you predicted, can anyone say this class teacher is responsible for their failure because she had predicted they would fail? No. Your prediction was based on your knowledge of them. You did not compel them to fail. But you based what you said about them on what you knew. If this is true with respect to humans, then how much more it should be true with respect to Allah, whose knowledge never fails. So when the Salaf say Allah knew everything, that is what it means. He did not compel anything to happen, but his knowledge preceded the happening of that thing. Then having known it, he commanded the pen to write it down. In the same way, that people that I knew to be stupid and lazy, I can write it down that, well, in my class, who to so and so is certainly going to fail because I know he knows nothing. My writing, writing that thing down is, does not compel him. So we've, been, we, we've given him all that we gave the other students. They accepted it, he rejected it. So based on his rejection, I can predict he's going to fail. So when we say predestination, the scholars say Allah knew all things, he wrote down all things. But at the time those things are happening, Allah gave humans the free will to choose either to do good or to do evil. But our choice alone is not sufficient to make things happen. So if when you hear the message of Allah, you decide you want to obey Him, don't think it is your decision alone that makes you obey Him. Because after you choose to obey Him, Allah then signs on that your wish. He wishes what you wish. His own wish makes it happen after you have wished. You understand? And on account of your having wished, Allah gives you a reward. The kafir was given a choice just as you were given. He chose kufr. He decided to disobey Allah. After disobeying, choosing to disobey Allah, his choice of disobeying Allah alone was not sufficient to make him do what he wanted to do until Allah gave them the permission to do as he chose. Therefore, having chosen what Allah disliked, he is entitled to punishment. So when we say predestination, this is the way the scholars of the deen explain it, that Allah never compelled anyone. He gave us free will to choose. Then what you choose, Allah gives you the authority to act upon it. Then you are entitled to either reward or punishment so clear sisters alhamdulilah question number four. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. mo fẹ́ bẹ̀rẹ̀ pé tí nǹkan bá ṣẹlẹ̀ séèyàn. naam. ọ̀tọ̀ lẹ́yìn tí nǹkan ṣẹlẹ̀ sí. naam. kí ẹlòmíì wá gbọ́ kó máa rò kan take for instance bóyá ti èèyàn gbọ́ ìjà ẹnìkan ilé ẹ̀jọ́ àwọ̀ ẹ̀ àti gbogbo àwọn ọmọ wà nílé wọn jóná mọ́lé. naam. kí ọmọ wa rò pé ah nǹkan burúkú nǹkan ńlá kì í yò. naam. ó lóun dẹ̀ ń ṣèkà ọ̀hún. ah ṣùgbọ́n kí ni ìlú agbára abẹ́ni bí lẹ́nu yẹn ni orúkọ lọ́rùn ìṣọba kà kò lè ah, ìyẹn lè jẹ́ tí òun ṣe ti kírú aburú tó wá tó yẹn kó wá ṣẹlẹ̀ sí kí nìyẹn ò kò bá àkídà yẹn. ó takò àkídà ó takò àkídà àkọ́kọ́ náà well the question is this my sister um, she asks if some things of grievous consequence happen to some Muslims. say for instance. ó muslim or non-muslim say for instance uh, a person's house is razed to the ground fire consumes the house uh, that person and his family all perish in it once in a while one begins to wonder for a calamity of this magnitude to have happened to him could it be that he was an evil person is it right for us to think like that that's the question and i say it is wrong to think like that. ìdílé rèé ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé sáwọn nǹkan tẹ̀yìn pò láburú rẹ̀ ṣé ó bẹ̀ láburú téèyàn jóná mọ́lé sáburú ni. ìyẹn bá jóná mọ́lé pẹ̀lú fámìlì ẹ̀ gbogbo wọn ti lọ. òun nìkan ló kù ìyàwó ọmọ ilé everything ti jóná òun nìkan ló kù fún ọmọ ọ̀hún pé ah ló ṣe fẹ́ rí irú àwọn náà ni mo ń bẹ̀rù èyí tẹ́ ẹ̀rọ yìí gangan. àwọn ènìyàn ní tọ́jú mọ́wọ́lẹ̀ gangan mu ni èèyàn rò pé bóyá. ẹ tó fẹ́kù yẹn. tó irú èèyàn yẹn ipò tó máa wà irú èèyàn bẹ́ẹ̀ yẹn bí ẹni tó bá ti mọ lọ ló lọ lé o. tó lè fẹ́ tó lè lè fẹ́rẹ̀ sí. ẹ kí ọ rò bẹ́ẹ̀. ọ̀dà ẹ jẹ́ kí n gbé kọ́sàn. ẹni tó bímọ méje gbogbo àwọn ọmọ yẹn wá lọ síbi ogun wọn wá kú sí ìṣẹ̀dúnlẹ̀ la òun nìkan ló wá ṣẹ́kù ṣé dáadáa ló ṣẹlẹ̀ sínú àbá burú. Ustaz ló ṣe gun dáadáa nìyẹn. Bàbá tó la ọ̀fẹ́ rẹ̀. Ẹ gbà wípé bàbá yẹn ṣàfikún oríire ni. Àbí ẹ̀mí ẹ̀dá kọ̀ọ̀kan mẹ̀ ẹ́ kú. Ọmọ méje dẹ̀ pa ń lójú ogun. A kà ń àwọn sàhàbíyàt ẹni tọ́mọ mẹ́rin kú mọ́ lọ́wọ́ gbogbo. Tókìló kò dẹ̀rù pábọ̀ ní ìṣẹ̀lẹ̀ sóhun irú gbọ́rọ̀ lọ́wọ́ ọ̀bá yìí. Nàmú wọn sọ pé ẹni tọ́mọ méje gbogbo lọ́wọ́ sì kò yí ẹ̀dá bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ogun tọlọ́run ni wọ́n jà sọ pé àbáyẹn kò rìn rìn àìrẹ́ ẹ̀kọ́. now ó yùn hadith kan wá wà tó sọ yìí pé tó ju àwọn ni ó mọ̀ yìí fún yín àwọn wa ní bẹ́ẹ̀ ni ó ní ta ni wọ́n wọ́n lẹ́ni bá kú sójú ogun ó ní tó yẹn nìkan ni ṣóhàdá á jẹ́ pé àwọn ni ó mọ̀ tó nǹkan ó ní ẹgbẹ́ èyí tó fẹ́ bímọ tọmọ fà lọ sọ́run oníṣẹ̀hídà ni tẹ̀gbọ́n èyí tó giri ilé ẹ̀rí pa oníṣẹ̀hídà ni tàbí kí yẹn ṣẹlẹ̀ sóhun ó ní èyí tó dá omi lọ ohun gbogbo ni wọ́n fẹ́ cross bridge ọkọ̀ dànù ó gbé mi lọ oníṣẹ̀hídà ni ó ní èyí tí wọ́n gbé tó dáná lọ oníṣẹ̀hídà ni so bàbá tá a ní ìyàwó ọmọ ẹ̀ gbogbo ojú ló kó torí pé àgbẹ̀rọ àtúndà yìí àwárò pàbùrù ló ń ṣẹlẹ̀ sí opportunity wo ló tó kéèyàn kú kó ní confirmation pé ọmọ àjẹmọ̀ ní kò sí náà but ẹ̀mí wa kọ̀ gbogbo tẹ́lẹ̀ tí ara ti kọ̀ lójú ti aburú ni ṣùgbọ́n text láàfin dáhùn tó dáburú àtìgbà tó di ẹ̀mọ́ ló fi jẹ́ pé ọ̀rọ̀ tiwa yìí bá tẹ̀gbẹ́ ni nǹkan táwọn kan máa sọ ni pé àárọ̀ ẹni ẹni jíjẹ́ pé àmì òun àní fún ní congratulations àmọ́ òun ni ṣùgbọ́n tó bá fi ímánì tó péye pàdé ẹ̀ ọ̀láì dáadáa ló jẹ́ tó a gbọ́dọ̀ rò pé nǹkan kan tó ṣẹlẹ̀ sẹ́nìkan torí ó jẹ́ ní ibi ni tó bá jẹ́ bẹ́ẹ̀ tẹ̀gbẹ́ ká nọ́bẹ̀ àyùbù bá nọ́bẹ̀ ọlọ́run ọ̀rọ̀ sàn nọ́bẹ̀ àyùbù ṣe ọ̀rọ̀ tí n tí wọ́n ló ṣẹlẹ̀ sí mi ò rò pé nìkan kọ́ ṣàárẹ̀ láyé títí ẹ̀ sọ́tà nọ́bẹ̀ àyùbù eighteen years làwọn àfọ àkànṣọ ìyàwó lọ ẹbí lọ ọmọgán kọ́ lẹ̀ eighteen years tó bá jẹ́ bẹ́ẹ̀ fẹ́ kò yẹ ká tẹ̀sán fún àmọ́bí ọlọ́run ni tó bó ṣe lóun kádàáwò yẹn tó ẹ má jẹ́ ká kọ̀ǹpù pé oníṣẹ́ ibi lágbájá nírú ẹ̀ ṣiṣẹlẹ̀ sí ni wọ́n fipá lọ ṣe wáàsí ìlú kan àbí alẹ́ kí àwọn kan ní ìlú kan àwọn àfa kan sọ ní nǹkan tó jẹ́ nǹkan tó sàmì sọ yìí wọ́n ní sọ bá ti gbẹ́ pé èèyàn kúkú rú wọ́n yìí ń bọ̀ wọ́n ṣe gbọ́n ṣàyè tí ń dùn ún pẹ́ẹ́nu ìdùnnú tó rẹ̀ jẹ́ pé opposite nǹkan táwọn ẹbí sọ làwọn tó rí òun ẹ̀yí tó kò rí ẹ̀ ṣókílẹ̀ sísà alhamdulilah ọ̀kẹ́ ọ̀kẹ́ ẹ̀ sísà wọn bèrè pé tó bá wá jẹ́ pé káfíìn ń kọ́ ṣùgbọ́n ẹ ẹ̀sìn ṣe ẹni bá jẹ́ muslim bó ṣe lè hàn kí iṣẹ́ ọwọ́ ẹ̀ má mọ̀ tó a lè fi ń tó pààyàn dìtánù kí ló tún ń dá lójú pé ìgbà ìyàtọ̀ lóun fẹ́ fi jẹ́ kọ́ ló ti fi jẹ́ yẹn nǹkan tá à ń sọ gan nìyẹn torí nígbà tá à ń lẹ́bi ni oníṣẹ́rídìí ẹ̀ mọ̀ ní pọ̀ ẹni tó bìrì wọn pa àbóbìnrin tó máa fà sọ́ra nígbà tó fẹ́ gbóná ó ṣe é ṣe pé gbogbo nǹkan yìí rè tó jẹ́ ṣe pé a wà láì mú mi lè rẹ́nà lọ ọlọ́wọ́ àti ìkọ́mọ́ fà sọ́yìn ìyà ìnira tó mọ̀ yẹn kí èèyàn máa rọ́pò ìyanu fún un láyé òfin lè sọpẹ́ nìkan àwọn ọmọ ọmọ mi tó bá kúkú mùsùlùmí wọn ká tọrọ kọ́lọ́ ọ̀dà àforíjì ẹ ẹ̀ ní sọpẹ́ mi ní kíláàsì tí àgbẹ̀ muslim ẹ̀rọ ṣe clear sisters so even tẹ́yìn bá mọ̀ lẹ́nu ibi tí kì í bá ṣe pé ti kúrò ní islam ọlọ́run fún wa nígbà láàyè ká sọpẹ́ ọmọ ọmọ mi torí dẹ́sẹ̀ tó ṣẹ̀ ṣe lè kó pọ̀ tó tá a bá ronú kan tó jẹ́ muslim ọlọ́run dẹ̀ ní àìmọye ọ̀nà tó fi ń foríjì mùsùlùmí tí ó fi kókó ṣàhádà tó fi ń sìn ẹ̀yin lẹ́yìn ń pé ẹ̀ṣẹ̀ yẹn ti pọ̀ jù bọ̀tà àwọn àǹfà wọn láforíjì ọlọ́run ó ju ẹ̀ṣẹ̀ yìí lọ. sẹ́yìn bá lẹ́sẹ̀ yẹn ga ó kan sọ́mọ̀ àforíjì ọlọ́run kọjá sọ́mọ̀ dẹ́yìn wò. àìbẹ̀ kọ́ ni tó ẹ̀yin kọ́ ló ń ṣẹ̀ ọlọ́run ọba ló ń ṣẹ̀ eyín tó ìhun ọlọ́run lè fi pọ̀ mọ́. ó lè dùn sáì pé ó pé ó ti fi bí ọgbẹ̀rún ọdún sẹ́yìn ló yóò ra mọ́tò láyé ń tó bá kú sábẹ́ palapala mọ́tò wá ní ẹ̀hìn kò gbọdọ̀ má rí bẹ́ẹ̀ ẹni ìbínú ṣùgbọ́n àwọn afọ òun sọ yẹn wọn láàmúlẹ́bù sọ pé gbogbo ẹni ìbínú bá yí pa àti nǹkan tó bá ti jọ bẹ́ẹ̀ kọ̀ǹpónà jáde mọ́lẹ̀ ìyàtọ̀ lóun fẹ́ fi jẹ mùsùlùmí lọ́rùn ló ti tì síwájú fún yẹn ṣàhádà ní hadith ni làwọn afọ àfọmọ́ndàjọ ni pé ọ̀rọ̀ tí wọn kì í bàtà yín ni àwọn ọ̀dọ́ ni wọ́n rí kì í ṣàwà wọ́láhì. so even gbàjẹ́ ni bí tí kì í bá ti ṣe pé ti kúrò nínú islam kaṣẹ́nukù tó bá jẹ́ káfíìr ńkọ́ fine tó bá jẹ́ káfíìr àlùsọ tó bẹ́ẹ̀ ni tí wọ́n ló gbé wọn mọ́lé ìtọ́wò ènìyàn jẹ́ fún un ó sì ń lọ pàdé iná gbogbo lọ́rùn ni títí káfíìr ṣe nínú yẹn ṣé irú àwọn aláìsọ tó bẹ́ẹ̀ ni ìyá ló jẹ́ fún but fáwa ọlọ́run fífọ̀ ọmọ ni ẹ rí i pé orí irú pọ̀ ní kí wọ́n jẹ́ mùsùlùmí wọ̀láhì ní ìwọ mùsùlùmí rẹ̀ tóbi débi pé a lè sọ ìsọkúsọ nípa mùsùlùmí torí tó ti ṣe nǹkan kan tá a kórìíra tẹlẹmíì bá jẹ wá lówó tá a wá bí tí òsán tá a bá gbọ wọn ní wàlúwàá ìkòlèrè àjẹmọ wọ kí ló dé à hundred thousand wọn wà lọ́wọ́ ogún ní hundred thousand hundred thousand àjẹmọ oṣù àti sọ pé kò ní wá jẹ ọkùnrin tó gbé ní hundred thousand tá a bá sọ̀rọ̀ àbáta tá a bá ṣàdúrà fún àwọn kan náà wọn ní àwọn òtí ẹ̀dá kọ́lọ̀ ń gbà yẹn kí ló dé wọn ní bó ṣe da nàìjíríà láàmú tó tí ò bá kúkú kẹfìn rí ta ni wọn láti tó kò ní wá ìjẹ́nà fún àwọn gbogbo ohun tó ti ṣe nàìjíríà oko oúnjẹ oṣù dáríṣà yẹn kéèyàn ṣe síríkì síríkì ìṣẹ́jú kan ó ti jù lọ bẹ̀tẹ̀ yóò kọ́ síríkì kún ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ síríkì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n in a single minute owó tí wọ́n kó jẹ bílíọ̀nù bílíọ̀nù oúnjẹ lójú bílíọ̀nù jẹ́ nǹkan kan kéèyàn bá kú tí ò bọ́lá ọba yorùbá àwọn ẹ̀ṣẹ́ bíi pé ó gba nǹkan ló ṣe dá ìyẹn lẹ̀dá máa ń kà wọ́n á ní kò lè ra jẹ náà wọ̀ èyí tọ́lọ́run wá sọ pé òun gan-an lè fò ẹ̀ ẹ̀ ká tún fún kásánù kù torí tọ́lọ́run ọba yes question number four number five. asalaamualeykum amtulẹ. aleykum salaam wa rahmatulahi wa barakatu. wẹ́sàn tó fẹ́ bèrè ni pé tí married sister. tó mú àbúrò ẹ̀ sọ́dọ̀. tọ́lọ́run wá kádàrà pé tí yẹn jáde láyé ṣé ó ní nǹkan kan tó ṣe ó dẹ̀ bímọ sílẹ̀ ó ní bébì ṣé a rí nǹkan kan tó ṣe léèwọ̀ pé kí àbúrò ẹ̀yẹn kó filẹ̀ sílẹ̀ ó dẹ̀ ti dàgbà. nǹkan tó ṣe léèwọ̀ tó kó tuntun ni. ó kúrò ń bẹ̀ kó kúrò nulé yẹn ó kó má gbé nulé yẹn mọ́ àtàtà ẹ̀gbọ́n ẹ̀ ti kú kó má gbé nílé ọkọ ẹ̀gbọ́n mọ́ pẹ̀lú àwọn ọmọ. ok ṣáré nǹkan tó ṣe léèwọ̀. tó ṣe léèwọ̀ àbí tó ṣe lẹ́tọ̀ọ́ láti wà ń bẹ̀ èwo lẹ́ ń bèrè gan ipe ọ̀sẹ̀ ọmọ yẹn lè kúrò ńbẹ̀. ọ̀kọ́ ó kúrò ńbẹ̀. àbárí nǹkan tó ṣe lẹ́tọ̀ọ́ fún tó tó dògbò láti pé nǹkan máa tọ́jú àwọn àbúrò òun. ọ̀kẹ́ tó sàn án yàtọ̀ síra wọn tọ́ba ń sáré nǹkan tó ṣe ló wọ̀ sí láti kúrò ńbẹ̀ ìrìn pé sọ́lá ń kọ́ tó kó kúrò ńbẹ̀ alẹ́kọ̀ọ́ tó kọ́ lóṣù lọ́kọ̀ tó láti rìn ààrí nǹkan tó ṣe ló wọ̀ sí láti kúrò ńbẹ̀ bó ṣe jẹ́ pé nígbà táǹtí ẹ̀ wà láyé ó ní kúrò ńbẹ̀ tó bá wù ú bẹ́ẹ̀ náà ń gbà tá à ń tẹ̀sí kúrò láyé ó ní kúrò ṣùgbọ́n sáárì nǹkan tó sọ wípé kò ní wà ń bẹ̀ mọ́ kọ́sọ̀ ni wọ́n pé nígbà táǹtì ẹ̀ wà láyé tó gbẹ́yàwó fọkùnrin yẹn táǹtì ẹ̀ bá lè sọ wípé kí àbúrò òun lóbìnrin tó ti bàlágà àbí kó má máa dá wà nílé pẹ̀lú ọkọ ẹ̀ wíwà pẹ̀lú wọn pẹ̀lú táǹtì ẹ̀ ń wà pẹ̀lú wọn girama náà wà bẹ́ẹ̀ ok tó bá jẹ́ bó ṣe rí nìyẹn kò sí nǹkan tó ṣe léwọ̀ ṣùgbọ́n ìtàn tí o ti jáde láyé tá a bá ní kókó tí ìwà ti máa wà ń bẹ̀ báwo ló ṣe máa ń ṣe kókò ní sí privacy ìyẹn difficult ṣùgbọ́n tá a bá rí i ṣe ṣé ǹjọ́ tí wọ́n bá rí i ṣe pé ọkọ̀ yẹn kó compound ó dẹ̀ ṣe grandma ìyàwó ẹ̀ tó bẹ náà pé ó fi wọ́n sàpàtìmẹ̀ tó fi jẹ́ pé kò ní ìkó máa ṣe àpáyédésì pẹ̀lú wọn ààrùn nǹkan kan nínú ìṣẹ̀rí ọ̀pọ̀lọ́n tó sọ pé ìwọ̀ ni kó máa ṣe lọ tó kó máa ṣe dáadáa sáwọn àna ẹ̀ torí pé ọmọ wọn ti jáde láyé àwa ní kí ló tó ń ṣe rárá kò sí nǹkan tó ṣe ní ọ̀ tó bá ti àṣọ ara wọn tó kò ní sí pé wọ́n ń já ǹjẹ́ tí nǹkan tó fi wá pọ̀ tọ́lọ̀ ń ti pè sọ́dọ̀ tó ká má ṣe dáadáa mọ́ gbogbo dáadáa tá bá lè ṣe ó lákọọ́lẹ̀ lọ́dọ̀ lọ́wọ́ ọba náà. the question says if a sister with her married elder sister in the same apartment with the husband of the elder sister then she passes away can that younger sister who is now of age she has reached maturity can she continue to live in that house the answer is if it can be guaranteed that on occasion will the husband have uh, privacy with her, if the, the building is such that that lady is left to live in an apartment separate from the man, such that he will not be intruding her privacy. Yes, we don't know anything that makes this prohibited. Yes. Question number six. Number seven number eight number seven come on. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. pásọ tèmi ń pé èèyàn tó bá ń gbélé bọ́lá ń gbélé pẹ̀lú mùsùlùmí tí ò gbọ́ yẹn àti àwọn tí kò ń ṣe mùsùlùmí. so ọ̀rọ̀ ma ma dà wọ́n pọ̀ torí pọ̀rọ̀ ò lè jọra. ọkọ ni kò kò ṣe fẹjọ́ sùn ìyàwó à ẹ rí ìyá o ni mo sásọ àbíà mo mà sásọ mo tí mo sásọ sí o mo rí tán rọ sẹ́gbẹ̀ẹ́ kan mi tó rọ ọ tó rọ gbogbo nǹkan ní ìdẹ̀ máa tún ṣẹlẹ̀ pẹ̀lú màá wípé tí máa fẹjọ́ sùn sí nǹkan tó máa sọ kò ní bá tèmi mu sọ pé lójú àwọn tó rọ yẹn gan ló yẹ ń sọ pé àlejò sẹ́yìn lẹ bá mi rọ àsọ mímu yẹn tó rọ kúránì àfún lépè ìyàwó àtà mi ní èpè tí mo fẹ́ fún ẹni ẹlẹ́nu ọbẹ̀ nǹkan tó yẹ bá lè gbà o kó má ṣe ti ẹnì kejì tó bá mọ̀ pé tẹ́nì yẹn bá ṣe tó òun máa dùn ún. so nǹkan mi wàá ṣẹlẹ̀ ìyàwó wa ń tira àti tún sọ fẹ́ kọ pé òun ò mọ̀ kan sí. àwọn tó dẹ̀ jọ ń gbélé lélẹ́yìí wọ́n ma ń tẹ́sì yẹn nìyẹn ìgbà tó wá ń sọ̀rọ̀ wá wọ́n pé mi ò mọ̀ sọ̀rọ̀ tẹ́ máa ń sọ tí ti pọ̀jù àjọ gba ẹ̀ máa ṣe jẹ́ ẹ̀jẹ̀ tí yóò bá ná mọ̀jú kúrò ó máa di bí kẹ́nìyàn á máa kó dákẹ́ kó dákẹ́ ó ń ṣe bẹ́ẹ̀ pé fóun dákẹ́ pé nǹkan máa ṣàwọn tó sọ irú nǹkan bẹ́ẹ̀ ṣé irú nǹkan bẹ́ẹ̀ ba jẹ́ nítorí pé àwọn nǹkan tó èèyàn sọ pé ah, nǹkan tó máa ń tó máa ti ń ṣe lélẹ̀ tóun ti mú múra bẹ̀ ẹ̀rọ ẹ̀ tóun ò bá sọ sùn bẹ́ẹ̀ bóun bá yẹn rí sórí nǹkan yẹn ní màmá bí òun ò dẹ̀ nílé ìdá lò irú nǹkan bẹ́ẹ̀ kí ni kéèyàn sí. àkọ́kọ́ náà sísà tí ó ṣàkíyèsí pé àgbọ́yé ọkọ òun ò gbé àwọn kankan afẹ́ kó ṣe bẹ́ẹ̀ ṣe sọ yẹn yẹn ni pé kó sọ ọ̀rọ̀ tẹ́síwájú ọkọ tó bá ti jẹ́ pé àgbọ́yé ò gbé àwọn kankan kó gbìyànjú láti fi ìmánu pàdé àwọn nǹkan yẹn kó má jẹ gbogbo ẹ náà la máa fi ọkọ ẹ̀dá sí torí pé nígbà míì gan tó bá di pé àwọn ènìyàn act tó bá jẹ́ bọ́lá tó ní action lọ́wọ́ a fẹ́ act tó lè yẹ pé action ẹ̀ kò ní bá bí wọ́n ṣe fẹ́ káwà ó ṣe mu tó bá ká ènìyàn ṣé wá rí mímọ wá complain nípa ẹni yẹn lẹ́yìn tá a ti decide pé a fẹ́ mú mọ́ra ẹni tá à ń complain fún ó gbọdọ̀ jẹ́ kan ná àwọn tá a kà sílẹ̀ wípé aláṣẹ láti complain fún tí complain wa ò dẹ̀ ní jọ. tó bá jẹ́ kan ló ń bi léèrè pé kí ló ṣe tó ṣe báyìí mo rí ẹ pé ó ṣe báyìí làwọn fẹ́ ṣàlàyé fún kó mo mọ̀ wípé ó ní nǹkan tó bí ìyẹn ò tí ì pọ̀ jù ṣùgbọ́n tí kì í bá ṣe àwọn tí a sọ pé aláṣẹ láti complain fún a kàn ń complain fún níbọ̀ kan pé ṣe rí màá yìí mo fún mú fèrè fún ti pẹ́ o kọ́ má rò pọ́dọ̀ nínú o tí ọ̀run náà bá ti ń páyà pé kọ́ má rò pọ́dọ̀ ni a ṣe bí kí ọ̀run ṣe nǹkan tó ń ṣe ń gbà kán ràwọ̀ pọ́dọ̀ ni ẹ ẹni tá a gọ̀ fún òun náà la fẹ́ complain fún sí ṣọlọ́run ọba àfẹnutọ́lọ́run bá tún wá fi sípò aláṣẹ tá a mọ̀ kó lè gbẹ́ni ẹ wí àbó ní reason láti ní láti mọ kí ni ìdí tá a ṣe ṣe bá a ṣe ṣe ṣùgbọ́n kí complain fún other neighbors ni ò necessary sísà arọ ọ̀rọ̀ yìí ni. Tàdá sọ fún lálejì. Lálejì náà dẹ̀ ń wò pé ẹni yìí kanra bá kan pé lálejì gan bá gbé nǹkan sílẹ̀ ó lè ní wọ́n ṣe gbé síbi ẹ̀gbẹ́ ọ̀dọ̀ òun kí nìkan kì nìkan tí kò ní dáa pé èèyàn tún ń dákú. Ó bá jẹ́ ìkànnì méjì ni tí sísà yẹn bá lè ṣe farada tẹ́rí síbi tí àwọn ti ń gbóná olóró kéré òkè ìṣẹ̀lẹ̀. Wọ̀láhì ó dá àwọn tán sọ pé fúláàtì ni wọ́n ń gbé tí kì í bá ti ṣe pẹ́yìn yálà kí n pinnu kó fẹ́ mu mára kí n fi wá wọnú ọlọ́run kí n dẹ̀ máa ṣe bí òmùgọ̀ mo lè gọ̀ lójú tí wọ́n gọ̀ èmi náà pé kí n gọ̀ torí ọlọ́run ni mo gọ̀ fún. àbí kí n wá rí sẹ́sẹ̀ rárá eléyìí kọjá nǹkan tí mo lè gbà tó bá ti kọjá nǹkan tí mo lè gbà mo ń láti sọ síta ta ni máa wá sọ fún ìyẹn ló má ta tó bá jẹ́ láńlọ́ọ̀dù la fẹ́ sọ fún kò ní ìdíkà jí sọ mo fẹjọ́ fún babaláńlọ́ọ̀dù pé ẹni báyìí báyìí báyìí ṣe nǹkan báyìí mi ò ní gbàmọ́ mo ṣe láti sọ fún yín kódà ẹ má jẹ lánàá pé ẹ má nìyẹn sọ fún yín tí kì bá ti ṣàbòsí kí làbọ̀rọ̀ máa ṣe sí kíríkìrì tó o bá ti mọ̀ pé o fẹ́ pamọ́ra pamọ́ra kò sì sí lọ́wọ́n ọba tó bá dẹ̀ fẹ́ sọ sọ clear kọ́nà pé o fẹ́ jẹ́sùn torí pé òlè mi mọ́ra mọ́ ṣé ǹjẹ́ mi ń nù ṣé ẹni tó bá ti wá mọ̀ pé à òun ò ní fẹ́ kọ́mọ̀ pé òun sọ fún landlord tó pamọ́ra kó máa ṣe dáadáa kó má complain that is it but me. àwọn àlọ́jù kan wà tó pé anything put in number to lè sọ pé wọ́n máa ní àwọn máa fún wọn wèé ni torí ènìyàn tó lè wọ lálọ́jù náà wọ́n ṣe fly lady náà ara nílẹ̀ àwọn kọ́ńplé tó wà torí ẹ̀ fún níwèé tí wọ́n ní nítorí wúmù làgbáyà kan náà ṣe fún ní. lovely tẹ́lẹ̀ bá ti rí nǹkan tó lè jẹ́ implication pa àfẹjọ́sùn landlord tẹ́ẹ̀dẹ̀ fẹ́ kí nìyẹn ṣẹlẹ̀ sí kí lẹ́ máa ṣe ẹ lékún sí náà ọba lára ẹ̀ náà nìyẹn ní sùúrù fún ìyẹn gan yàtọ̀ pé kì í ṣàgọ̀ kò sẹ́ni tó fẹ́ gbélé elérò tí ò bá kọ́kọ́ mú èrò pé wọ́n á ní mo gbẹ̀yìn kúrò wọ̀lá ìpele ráàrin yẹn tó ọ̀pọ̀ nǹkan lèèyàn máa ṣe níṣe pé òun gọ̀ níṣe ṣe pé gọ̀ pé tí kálukú bá dúró wípé wọ́n ṣe báyìí èmi náà ṣe báyìí àbí wọ́n ní kájọ pé dá àwọn nìkan là ń gba nǹkan ìnípò so èèyàn láti gọ̀ láwọn àárín kan tí n bá ti wá rí pé mo ti ó ti débi tí wọ́n ti pinnu lẹ́yìn mi láti sọ àpè láńlọ́ọ̀ kó bá a dá sí ni so láńlọ́ọ̀ máa wà nípò adájọ́ ṣẹ̀ríà torí pé níbẹ̀ yẹn òun ló láṣẹ àti pèsè pé lágbájá wọn lòún ṣàbòsí báyìí bá fẹ́ ṣe bọ́ tí bá páyà pé nǹkan tí lálọ́ máa ṣe á ju bí mo ṣe fẹ́ ránṣẹ́ yẹn lọ kí n kúkú látẹ̀mọ́ra yẹn so advice yẹn. question number eight. yes number seven the sister asks concerning people who live together in a in a compound and uh, sometimes their rights are denied them. Uh, if a person so concerned decides to report to the landlord, she fears there may be overreaction on the part of the landlord. The person being reported may be asked to leave the house and she doesn't desire for her. I say generally, when you live in a, in a, in a population compound where people don't have uh, total control over what happens, you have to share things with other tenants you have to be extra magnanimous. You have to be very generous to be able to live with them peacefully. And in so doing, you may look stupid, but it is not stupidity if you're doing it for the sake of Allah. However, when you get pushed to the world, feel you can no longer take it, it is halal for you to report any erring tenant to the landlord or landlady to take action. But if you know that the landlord or landlady will overreact, and you don't desire such, then our appeal is continue to be patient for the questioner so that that overreaction does not happen. Yes. Question number nine. Number nine. Number ten. Salaamaleykum. Aleykum salaam wa rahmatulahi wa barakatu. Ẹ jọ fẹ́sọ̀ mi dá lórí pé ṣé a lè kọ̀nsídà irú nǹkan báyìí àti kọ́dà pé dùn Ṣé kọ́dà rà bẹ́ẹ̀ni pé bóyá ẹni tán lọ ń kádà pé ó wà involved in ritual process bóyá gbé lọ something like that ó wá jẹ́ pé ọlọ́run ó kádà ọlọ́run ṣáà ìjẹ́wọ́ rántí ọlọ́run àti àdánù mi ọlọ́run ṣáà là àti ẹni tó jẹ́ pé bóyá wọ́n ti ọlọ́run àdìmọ́nù ṣùgbọ́n ọlọ́run ti kádà pé wọ́n padà rí fa ṣé ẹni tó rí fa yẹn ó wà a lè sọ pé ọlọ́run kádà tó máa gbà lọ́nu yẹn. ṣé ọmọ nǹkan kan tó ṣẹlẹ̀ tí òsínú kádà ráyè sisters ǹjẹ́ ọmọ nǹkan kan tó ṣẹlẹ̀ tí òsínú kádàrà ẹ̀ wọ́n ní wa ìbùnà ẹ̀yọ kan ìbùnà pọ̀ọ́pà ẹnìkan ní kádàrà là pọ̀ọ́pà ẹgbà bẹ́ẹ̀ ọmọ park ọmọ driving kò ní license dáàbì park mọ́tò sílẹ̀ ó dẹ̀ ẹ̀ ó dẹ̀ sábà fún ó dẹ̀ lọ fún orí ẹ̀sọ́ orí ní ó wá sọ̀kalẹ̀ orí ẹ̀dá fún ni fún kádàrà ni sọ pé ẹ ti sọ kì í kábàárà ọ̀gbìn. ẹ nǹkan tí yorùbá ń pè látọ̀ọ́fà òun ni nǹkan tó bá ṣẹlẹ̀ sí out of one's negligence àbíbẹ̀ ẹ̀kọ́ ni ó ní pé ó ní agbára ó ní kápá àti dẹ́kun aburú yẹn kó má ṣẹlẹ̀ sí ṣùgbọ́n kò dẹ́kun ẹ̀ nígbà tí ẹ kó dẹ́kun ẹ̀ aburú yẹn wá ṣẹlẹ̀ sí yorùbá sọ pé àfẹ́fà náà bẹ́ẹ̀ kọ́ ni. bọ́ tí yorùbá bá ń sọ torí pé yorùbá ò gbọ́rọ̀ àkídà yìí wọ́n máa ń sọ nísọ wípé ìran ọ̀tọ̀ kádàrá ọ̀tọ̀ èyí tó yìí pẹ́ kọ̀ tó ṣẹlẹ̀ against one rule ìyẹn ni yorùbá kà kádàrá ah, ọmọ yìí kàwé o wàláyé kàwé wọ́n ló fẹ́ olùṣẹ́ yẹn ah, kádàrá ni ṣùgbọ́n ìfẹ́ pé disco ló ń gbé kiri wọ́n ní àfọwọ́fà ní tiẹ̀ ayé ẹ̀kọ́ ni àkíńdà tí ó gbọdọ̀ yàtọ̀ síta àwọn ìyá wa ìrẹ́yìn ló hàn kọ́ yín sẹ́rí àtìkí àtìkí méjèèjì pátápátá lọ́lọ́run náà méjèèjì pátápátá lọ́lọ́run kọ́ọ́lẹ̀ ayé ẹ̀kọ́ ni gbogbo tọ́lọ́run ti mọ̀ tọ́lọ́run kọ́ọ́lẹ̀ náà ní kádàrá àwárí nǹkan kan tí ò rí bẹ́ẹ̀ tó sísàmì tó bá tó ṣe ṣùgbọ́n ṣé èèyàn jẹ́ justification fún tó behave stupidly rárá a sọ fún pé kádàrá agbó ṣe ọmọ lára ó jalè ó yọ̀tàn síyàn wọn ní kí wọ́n pa kádàrá náà ni kádàrá lòun tó jà kádàrá ni ìbọn tó yọ kádàrá ni ìdájọ́ tó ń ṣe fún un tí wọ́n fi ní kán pa òun náà tó a gbọ́dọ̀ gbọ́ wípé torí pé nǹkan kan stupidly ló happen pé àfọwọ́fà ni kì í ṣe kádàrà ó túmọ̀ sí pé kí gbọ́rọ̀ kádàrà yìí everything tó ń ṣẹlẹ̀ pátá lọ́lọ́run ọba ti mọ̀ ṣáájú ló ti kọ sílẹ̀ ṣáájú kádàrà ni is it clear my sister? ṣèkà sí la kápẹ́ ìṣe last question. a ah, ní dájú náà o nọmba ten kọ́ ló bẹ̀rẹ̀ yẹn ni nọmba ten then nọmba ten quickly aleykum salam sẹ́yìn ẹgbẹ́ translate yẹn ní kí mo sọ yẹn bóyá bẹ̀rẹ̀ máa hàn jẹ̀ sí fáwọn sísá sáà gbọ́ yorùbá now <clears throat> our sister asked is there anything that is happening around us that we may turn out of predestination for example when stupid things are allowed to take place a person does not prevent danger with precaution so evil happens to you. Maybe a child who has not been taught to drive, does not have a driver's license, picks his service key, ignites the car, and then he runs it into a building and loses his life. Can we say it is predestination? Well, the Yorubas had a term used for such occurrences. They call it a afereta, and idiotic and stupid behavior. But does that take it out of predestination? It is still predestination. Because by our understanding of predestination, everything that Allah knew before it happened, and everything that Allah wrote down before it happened, is predestined. And there is no single incident in life that was not known and written by Allah. So, as far as Muslims are concerned, whether it is a wise thing or it was a stupid thing that happened, it is predestined everything works according to predestination. Even though predestination is not justification for injustice behavior. So if a person behaves stupidly, you will say yes, it is predestined. But that does not excuse him from taking blame for not taking precaution where he ought to have taken precaution. So let's end it here so that we can meet the prayer. So the other sister, your Lord, I don't know. the question which is number one, but that's why we know how to ẹgbọ́ ọkùnrin náà kálù bá jẹ náà ọ̀pẹ kí náà sọ. kájàrá ni tó yé dáadáa wọ́n náà yẹ gbèrú the virgin law fẹ́rẹ̀ so ahẹ bẹ́ẹ̀ yẹn tó sí mi after the return lọ salamu alaykum wa rahmatulahi wa barakatuh. announcement. Uh, training àbí. ó ti bàjẹ́ àyè bàbá òbí tètè lọ.